wọn màlẹ́kà ni wọ́n gbèrú. àgọ́ ọlọ́run ọba yìí dàgbà gẹ́gẹ́ bí èbìboni fún gbogbo ilé ayé ó dà gẹ́gẹ́ bí èbìboni fún gbogbo ilé ayé ó dà gẹ́gẹ́ bí àjà fún gbogbo ilé ayé nítorí pé òkè gbogbo ẹ̀dá ọlọ́run ọba tó dá ìlàgọ́ ọláyìí wa ó gẹ́gẹ́ bí àjà fún gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá. الإمام البيهقي رحمه الله تعالى وأن اتفقت أقاويل أهل التفسير على أن العرش هو السرير ọ̀rọ̀ àwọn afáàwọ̀ olùmọ̀ nípa tafsir al-Qur'an ni ẹnu wọn kò wípé al-arsh òun náà ni àga ọlọ́ọ̀lọ́run ọba. wa annahu jism àti kí àgbà ọlọ́wọ́ bá ara ni nǹkan kan tó ṣe rí ni kìí ṣe nǹkan kan tó ṣe kébí bẹ́ẹ̀rẹ̀ inú ọpọlọ láti lè mọ a lè rí èèyàn sì lè fọkàn ara ni ọlọ́kọ̀ọ́lọ́ ọlọ́wọ́n bá ló dáa kìí ṣe àgọ́ ọláyìí lọ dára rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá wá ń kọ́ òun ló dáa wa amara malaikatahu bihamlih lẹ́yìn tọ́lọ́ wọn bá da tán ọkọ̀ àwọn màláìka láti pé kí wọ́n rù láti abadahum bíkẹ́ àdéhìmì ọlọ́wọ́n bá ó sì pa láti fún wa ibi tí wọ́n máa sin òun pẹ̀lú pípa àga ọlá ilé kí wọ́n máa sin òun látara pípa àga ọlá ilé wọ́n pọ̀wá fẹ́ àti pé kí wọ́n máa rọ kiri ká rẹ̀ ní àwọn màláíkà. kama khalaqa baytan fil ard kẹ́bọ́lá wọn bá ti ta ilé kan sórí lẹ̀ ètí ń jẹ́ Kaaba wa amara bani Adama bit-tawaf bih tó sì pa àwọn ọmọ anabi Adama láti pé kí wọ́n máa rọ kiri ká tilẹ̀. wọ́n ti kọ́ báyà lẹ̀ tó sì pa àwọn láti pé wọ́n bá kírun kí wọ́n máa dojú kọ́. bẹ́ẹ̀ ni àgọ́ ọlọ́run ọba rí ọlọ́run ọba kò bùkátà àgọ́ ọlá yìí nítorí pé ọlọ́run ọba kì í bùkátà nǹkankan ṣùgbọ́n gbogbo nǹkan pátá ló ń bùkátà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba láti jẹ́ pé kan ètí àjà gbogbo ẹ̀dá yòókù tó ń dá ọlọ́run ọba dá ó sì dá gègé gègé tó ṣe ikú ńlọ́lọ́wọ́ bá fi kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ díjọ́ gbé ní alkiyama ó wá nínú àwọn àdé awwalu ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ nǹkan tí lọ́wọ́ bá kọ dá ní kíni gègé thumma amarahu Allahu an yaktub lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá kọ́ láti fi kọ́ àkọọ́lẹ̀ qala ay rabbi madha aktub ó lérè olúwa mi kí ni màá kọ ọlọ́run bá ní kọ́kọ́ gbogbo tó tẹ̀lẹ̀ tí jíjọ́ gbé dàlùkìyàmà tó báyìí ìlọlọ́run bá kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ntọ́lọ́run bá kọ́kọ́ dá òun náà ní kíni òní kíké ṣùgbọ́n ìyapẹ́ ló wà láàrin olùkùmà nípa pé ṣé àgọ́ ọlá yìí lọ́lọ́run bá kọ́ dání àbí gègé tọ́pọ̀ aláṣẹ kọ́kọ́ gbogbo nǹkan lọ́kọ́ dá ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé gègé yẹn ló síwájú lọ́wọ́n bó tó dágọ̀ ọlá rẹ̀ ó sì ń bẹ nínú wọn àwọn tó sọ pé àgọ́ ọlá lọ́wọ́n bá kọ́ dá kó tó di kọ́ dá gègé kí tó dọ́gba jù ó kí àgọ́ ọlá lọ́wọ́n bá kọ́ dá síwájú kó tó dá gègé. Al-Imam Ibn Qayyim allah ta'ala won ti dá sí ọ̀rọ̀ yìí wọ́n sì ṣe ìdájọ́ báyìí pé wan-nasu mukhtalifuna fil-qalami alladhi kataba al-qada'a abihi mina àbí obihi mina dayani bihi min ad-dayyani hal kana qabla al-'arshi aw huwa ba'dahu qawlun 'inda al-'ala' عند أبي العلاء الهمداني أن العرش قبل لأنه قبل الكتاب كان ذا أركان وكتابة القلم الشريف تعقبت إيجاده من غير فصل زمان وني يقنون بلاني عون لما نكا جيجي ètùsùpé náà ni ọlọ́run bá fi kó àkọọ́lẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tíjọ́ gbẹ̀ndàlùkìyàmà ìṣẹ̀dá rẹ̀ wá síwájú ìṣẹ̀dá àgọ́ ọlọ́run ọba níbí àbí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ṣẹ̀dá àgọ́ ọlọ́run àgọ́lá rẹ̀ tán ìgbà náà ló tó ṣẹ̀dá gègé oríṣi ọ̀nà méjì ni ètò ìsìnkú àwọn olùmọ̀sọ ṣùgbọ́n tí í ṣe òdodo ọ̀nà ìṣẹ̀dá àgọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ti dá síwájú kó tó dá gègé èyí tí í ṣe òdodo onípọ́lọ́run ọba ti dá àgọ́ ọlá rẹ̀ síwájú kó tó dá gègé ẹ̀yìn kan náà ìlọ́lọ́run ọba tó wá dá gègé tẹ́lẹ̀ ìfihàn wa pé àga ọlọ́run ọba síwájú dídá gègé. lẹ́yìn eléyìí ọlọ́run ọba ni yóò ṣe layla nahar nínú tí ọlọ́run ọba ti máa ń ṣe òun náà ni igsha'ul layli bin nahar a máa mú kí. ọ̀sán ó bo òru mọ́lẹ̀ a sì máa mú kí òru nínú tí ọlọ́run ọba ti máa ṣe ni òru bo ọ̀sán nígbà tí kí ọ̀sán rárá bo òru mọ́lẹ̀ nígbà tí ò bo ìgbà tí nǹkan kan kì í tiẹ̀ dé ọ̀sán bo òru bí ìgbà tí nǹkan kan kì í jẹ jóòrù ta ló ṣe léyìí Allahu Rabbul Alamin torí di nígbà tí òru nígbà tí ọ̀sán bá bo òru mọ́lẹ̀ máa bo òru mọ́lẹ̀ òkùnkùn òru ó sì sá lọ pátápátá sì bo ọ̀sán mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọ̀sán lọ pátápátá bí ìgbà tí ìmọ́lẹ̀ yẹn bí ìgbà tí ìmọ́lẹ̀ yẹn rí tẹ́lẹ̀. ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì yọ́ máa lé èkejì rẹ̀ yọ́ máa lé èkejì rẹ̀ nílé mọ́tẹ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn èkejì rẹ̀ nínú ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì á máa lé èkejì ní nílé èyí tí ò sí ìlọ́ra nínú ẹ̀ ọ̀sán máa lé òru láre òru ọ̀ máa lé ọ̀sán láre. subhanallah ìyẹn ni pé tọ́sán bá ti tán tàìsàn àsìkò kan kì í là wọ́n láàrin táwa ní mọ̀ntà pé pé ni àbòrò kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí òru náà bá ti tán sọ̀sán dé àsìkò kan kì í la òru àtọ̀sán láàrin táwa ní morúkọ tá a pè òru ni àbọ̀sán ọlọ́run bá kì í lè yọlẹ̀ eléyìí ni túmọ̀ yaqlubuhu àti ìta ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì a máa lé èkejì rẹ̀ ní lílé èyí tí ò sì lọ́ra nínú ẹ̀ gbélé ìbá ti ń lọ lèkejì ó dé gbélé ìbá ti ń lọ lèkejì ó dé ọlọ́wọ́n bá ní wash-shamsa wal-qamara wan-nujuma bẹ́ẹ̀ náà ni oòrùn tẹ́rí yẹn àti òṣùpá àti àwọn ìràwọ̀ gbogbo wọn ìrànlọ́wọ́ bá tẹ̀ ló nira fún yín gbogbo wọn kíni ń tà tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run gbogbo wọn la tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run oòrùn kìí dáṣẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni òṣùpá kìí dáṣẹ́ jẹ́ ìràwọ̀ kìí sì dáṣẹ́ jẹ́ gbogbo wọn la tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run oòrùn kìí dáyọ bẹ́ẹ̀ ni òrùn kìí dáwọ̀ àti ọlọ́run ọba ní fi yọ àti ọlọ́run ọba ní fi wọ̀ débi pa anabi Muhammad sallallahu alayhi wa sallam ti tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n lójoojúmọ́ kóòrùn tó yọ á lọ forí balẹ̀ ní abẹ́ àga ọlọ́run ọba máa ọlọ́run ọba léèrè pé kí n yọ àbí kí n má yọ tọ́lọ́run ọlọ́wọ́n bá sọ fún pé títí ọmọ àgbà ayọ̀ ni títí tó fi wá ti tó gbẹ̀ndà àlùkìyàmà ọlọ́wọ́n bá wà sọ fún pé lónìí o ibi tí ọmọ àgbà wọ̀ lọ́gbà ayọ̀ subhanallah lójoojúmọ́ báyìí lóòrùn máa ṣe àwọn àríjọ kan tóòrùn sọ pé ó sú òun láti tẹ̀lé tọ́lọ́run àní gbọ́ nípa ọjọ́ kan tóòrùn sọ pé títẹ̀lé tọ́lọ́run yìí ó ń kó ara ẹ̀ bá òun òun yọ bóun máa pa jùlọ àwọn ẹni tọ́lọ̀ wọn bọ̀ dálàkà ìfún nínú wọn gbogbo wọn pátá ẹ̀rí pé tọ́lọ̀ wọn bá ni wọ́n ń ṣe ṣùgbọ́n mi èèyàn àti àlùjọ̀nú àwọn náà làwọn tó ṣe pé tó gbọ́ tó gbà ń bẹ́ nu wọn alágídí ti pọ̀ nu wọn so ṣùgbọ́n oòrùn gbogbo ọjọ́ tí ó bá yọ bẹ́ẹ̀ ló sì máa ń yọ bẹ́ẹ̀ náà ni òṣùpá àti ọlọ́run ọba ló ń tẹ̀lé tọ́lọ́run bá ní kọ́ yọ ayọ kí ògùn náà tara rẹ̀ tẹ́ kọ́ lọ bá ọ̀kan nínú àwọn àlìjẹ̀nu tí wọ́n máa fẹ́ láti jí ọ̀rọ̀ gbọ́ tara rẹ̀ gángan lògùn náà yóò ti yọ kìí sàtara òmíràn nítorí pé àṣẹ ọlọ́run ọba iná ni gbogbo wọn ń tẹ̀lé gbogbo wọn lọ́lọ́run ọba tẹ̀ lórí ba pẹ̀lú àṣẹ rẹ̀ ọtí òrùn lórí ba kíkọ́ máa jẹ́lẹ̀ àti òrùn fún àwa tá a wà lórílẹ̀ torí pé tí ò bá sí òrùn báwo ni ìsẹ̀mí ò bá ti ṣe rí lórílẹ̀ yìí ẹ̀rí pé àṣẹ́kùbọ̀ òrùn òun náà ní já sí òru lọ́pọ̀lọpọ̀ ètí mú wa lóru ẹ rí i pé oòrùn yìí báyìí tí ọba sí lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò ní ṣe é ṣe fún wa ìṣẹ̀mí gan ò ní ṣe é ṣe lórí ilẹ̀ ayé yìí tí oòrùn bá súnmọ́ adúgbò ti ṣe wáyé lọ báwo ni ọba ti ṣe rí ìṣẹ̀mí ò ní ṣe é ṣe torí pé gbogbo owó gbiná lórílẹ̀ tí oòrùn bá sì jìnnà ju bó ti ṣe wáyé lọ ó ti ṣe kí gbogbo wa àtẹni tó ṣe pé yóò di ẹni tó ṣe pé gbogbo ara wọn di yìnyín tí ìṣẹ̀mí ò ní ṣe é ṣe so nítorí di eléyìí báyìí ọlọ́run bá wa ga lọ́ba bẹ́ẹ̀ náà lòsùn kọ́ sẹ́rí yẹn ọlọ́run bá tẹ̀ lórí ba fún wa káma tara rẹ̀ káfi máa ma káfi máa ma òǹkà ọjọ́ káma tara rẹ̀ káfi máa ma ọ̀sẹ̀ káma tara rẹ̀ káma mọ̀ òǹkà ọdún káma tara rẹ̀ káfi máa ma ìgbà tá a pàdé wa tá a ṣe káma tara rẹ̀ káfi máa ma ìgbà tá a lẹ́tọ̀ọ́ sí ìwọ̀ kan àbí ẹ̀tọ́ kan ìtafẹ́ gbà lágbọ́n ibì kan àbí láyé ibì kan látara òṣùpá yìí káfi máa ka ọjọ́ káfi máa ka àkókò bẹ́ẹ̀ náà làwọn àràwọ̀ tẹ́rí yẹn ọlọ́run bá tẹ̀ wọ́n lórí ba fún wa nítorí kálíbà máa tara wọn mànà kálíbà máa tara wọn mànà tó fi di lónìí tá a wà nú ẹ̀ yí báyìí àwọn àràwọ̀ tẹ́rí tuntun bí ìlọsíwájú ti bọ́ mi ènìyàn nípa àwádìí ìjìnlẹ̀ títí tó fi di báyìí ṣe ń sọ̀rọ̀ yí báyìí èèyàn yé sàǹfààní lára àwọn àràwọ̀ tẹ́rí yẹn láti fi mànà lọ́yà látara bá ti ń wa bàálù ni àbí látara bá ti ń wakọ̀ ojú omi ni àbí látara báwọn èèyàn ti ń rìnrìn àjò lórílẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ẹni tó mọ̀ nípa eléyìí ló mọ̀ ń pa rẹ̀ ó sì pamọ́ sẹ́ni tó pamọ́ sí ṣùgbọ́n àǹfààní yẹn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yóò sì máa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìjọgbìn dàrú. ìyá àmà wípé a máa tara àwọn ara wọ̀nyí a tara àwọn mànà a fi máa fi tá lọ níbo la kọjú sí gan níbo la kọ̀yìn sí láti débi tá lọ àbá àti ìdébẹ̀ àbá àti fi ibi tá lọ sílẹ̀ ọ̀tọ̀ níbi tá a kọjú sí subhanallah bákan náà ìràwọ̀ yìí báyìí ọlọ́run tẹ lórí ba kọ́ máa jẹ́ ọ̀ṣọ́ fún ojú sánmà ẹ̀yin náà ẹ wo bí ojú sánmà ti máa ń rẹwà lọ́pọ̀lọpọ̀ nígbà tí yẹn bá wo ẹgbẹ̀rún gbèje àìníye ìràwọ̀ tí ọlọ́run bá fi sí ojú sánmà yìí báyìí tọ́lọ́run bá fi sí ọ̀ṣọ́ fún ojú sánmà ẹ rí ẹ̀yin ló rò ó ni ìfipò orú èwo o ni wọ́n ń fún àwọn àtùpà yìí tó fi jẹ́ káwọn kì í ṣẹ́jú àwọn kì í kú a kì í sì rí i kí iná wọn kọ́ lẹ kọ́ wá di pé wọ́n dìmù gẹ́gẹ́ bí iná àbẹ́là èyí tí nẹ́pà fún wa ń gbà mí táwọn apá ní iná mànàmáná ṣùgbọ́n tó ti pé náà bẹ́là lásán ni. subhanallah àwa ìdínà wa ìdínà wa tẹ́jú láwọn ike báyà gáàsì kan tí wọ́n fún bí tí wọ́n ti ń jẹnẹrétì iná kò tó iná fa iná tí wọ́n mú atẹ́lẹ̀ náà wọ́n ti máa tìràn márọ́ gáàsì ò tó nǹkan mọ́ torí rẹ̀ ìmúná yóò tún burú jáì. ṣùgbọ́n epo wa lọ́lọ́run bá ń fọ́ra o epo lọ́lọ́run bá ń fọ́rùn ipò lọ́lọ́run bá ń fó sùpà tó fi jẹ́ pé àwọn olùmọ̀ àwọn aláyé jọ̀hún ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n kọ fún wa èyí táwọn ń sàǹfà nínú ẹ̀ lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òye òṣùpá ni wọ́n fi kọ́ wọn lábẹ́ làgàn òye òṣùpá ni wọ́n fi kọ́ Allahu Akbar eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run bá tẹ̀ wọn lórí ba fún wa ni nítorí kó lè bá jẹ́ àǹfààní fún wa tọ́ ọlọ́run bá tó wá ṣe gbogbo eléyìí báyìí ọlọ́run ọba tó ṣe gbogbo eléyìí báyìí ó tó sìn àbí ó tó sìn láṣàkà èkó tó sìn. ẹ wá gbọ́ rí bí ẹnìkan mi yàtọ̀ sọ́lọ́ ọ̀fọ̀nù sọ́kò ńlò ń dáhùn àbẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́ ọ̀fọ̀nù sọ́kò ńlò ń dá òsù parí àbẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́ ọwọ́ afọ̀nù sọ́kò ńlò ń dára ọ̀kan ríbi yàlá. ẹ̀yin náà wọ́wọ́ ọmọ èèyàn ń gbìyànjú ó ń gbìyànjú lórí

tó àwọn àti lámòjútó fún un tó bá dijọ́ tó jà tó bá dijọ́ tó ìràwọ̀ náà jà ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ké wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe kí kálukú gbélé kí kálukú so agbẹjẹmọ ọmọ rẹ̀ lọ́wọ́ nítorí pé tí yẹn bá já àwọn ọmọ ibi tí wọ́n jà sí gẹ́gẹ́ bọ́ kàtí já láìpẹ́ yìí nígbà tí ń jábọ́ kọ́fẹ́ kọ́fẹ́ délẹ̀ tán ṣe é mọ̀ pé ẹni mizal ìlànà amẹ́ríkà ni wọ́n fi já kínní yẹn tí wọ́n fi písìsì ẹ̀ nínú atẹ́gùn nítorí pé tó bá jábọ̀ wọn ọmọ tí ó là tó bá jábọ̀ wọn ọmọ ibi tí ó wò lù tó fi di fanfa láàrin àwọn àti China ẹ dákun tó bá jẹ́ pé ọwọ́ nǹkan tó ṣe pé ó tóbi ju àríró ẹ̀rí ó ní pé káíkó tóbi tírélà mẹ́wàá náà ni gbogbo ayé wa fẹ́ di kọ́ dàrú sí táǹtúntàn síra wa kíra àwùjọ náà bá fẹ́ jánkọ́ àtàrí wo la fi gbà mísàlì wo la fi lè padà tí wọ́n bí mísàlì náà dá wọn lè bí dá ọmọ pé ìràwọ̀ yẹn tóbi púpọ̀ jíjìnà tó jìnà sí wa ló jẹ́ ká máa rí kékeré báyìí ìsí tàbí ṣùgbọ́n ìpè ìràwọ̀ tóbi kọjá sísọ ṣùgbọ́n jìnà sí wa púpọ̀ orí de eléyìí tó máa ń wo gbogbo nǹkan yẹn kó máa ṣe àlékún gbàgbọ́ òdodo fún ẹ kó máa sàlékún ayọ̀ ọlọ́run fún ẹ kó o máa yí pé ọmọ èèyàn ó kéré púpọ̀ agbèrè rẹ sì ti pọ̀ jù àti ọmọ yẹn òhun tó ṣe ike tó mọ̀ ó kéré púpọ̀ ó pé kò sí tó wọn mọ̀ kò sí tó kankan kágbà pé ọlọ́run ọba lálágbára làwa ọlọ́run ọba tó ṣe gbogbo eléyìí tiẹ̀ náà ni ṣẹ̀dá ṣe òun ló ṣẹ̀dá gbogbo nǹkan gbogbo nǹkan pátá òun ló ṣẹ̀dá rẹ̀ kò sí kankan tó jáde lábẹ́ pò ń lọ dà wọ́n lámùr òun ló sì làṣẹ òun ló ní àṣẹ àti gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ àti gbogbo àṣẹ tọ́lọ́run ọba ni báwo ni ó ti ṣẹ̀dá yóò jẹ́ pípọ̀ láṣẹ báwo ni ó ti jẹ́ kó ń lọ láṣẹ tí ò ní jẹ́ kó ń lọ ṣẹ̀dá torí ẹ̀ ọlọ́run ọba ló ní ẹ̀dá olóníká dẹ́dà olóòsì ni gbogbo ẹ̀dá ẹnìkan kò jáde lábẹ́ agbo kọ́lọ́run ọba lọ́dà torí di eléyìí kò wá sí ẹnìkan bó ti ti jẹ́ pé kò sẹ́nìkan tó lè sọ pé dẹ́dà pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sẹ́nìkan tó lè sọ pé òun láṣẹ pẹ̀lú ọlọ́run kò sí ẹni láṣẹ pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kò sí ẹni tó ní kásẹ̀dá pẹ̀lú ọlọ́run ọba wa ǹjẹ́ tó bá ti pín ọlọ́run ọba ló ní kẹ́kẹ́ yà á jẹ́ pé gbogbo nǹkan pátá ọlọ́run ọba ló dà títí tó fi dórí iṣẹ́ ọmọ èèyàn nítorí ọmọ èèyàn ń ṣe níṣẹ́ òṣèyìn ọlọ́run ọlọ́run ọba ló dá gbogbo ẹ ọlọ́run ọba náà ló sì ní gbogbo àtẹ gbogbo àtẹ pátá ti ọlọ́run ọba ni nítorí pé ọlọ́run ọba lọ́ba tó ní ìjọba òun lọ́ba tó ní ọlá èèyàn wá lè jẹ́ kó lè jẹ́ kó ní ọlá kó má lè pàtẹ kó lè yóò ti jẹ́ ọlọ́lá kí èèyàn jẹ́ ọba ọba àwọn ọba yóò jẹ ẹlẹ́dàá gbogbo ẹ̀dá yóò wá ní láṣẹ à ó kéré púpọ̀. èèyàn tí wọ́n fi hàn jóyè tí wọ́n fi hàn jẹjẹ búrẹ́dì nínú àwọn èyí tí wọ́n ń jẹ ńlẹ̀ ayé ń bí wọ́n ní sọ́ọ́ fi ọjọ́ o ṣùgbọ́n o ọba lásán lọ́jọ́ o ọ̀pọ̀ pàṣẹ fẹ́nìkan o láti máa jókòó láàfin rẹ̀ kí wọ́n máa wá kí ọ ní o kó o lè pàṣẹ kó múlẹ̀ o ẹ̀rọ fúlàní èèyàn mẹ́wàá kárí èèyàn mẹ́sàn-án tí wọ́n lárò jinlẹ̀ tí wọ́n sọ pé áá kíkẹ́ àkúkú ìjòyè torí oyè tá ń lo oyè òfò ẹ wá fi mí joyè tí ní lè sọ̀rọ̀ ẹ fi mí joyè wọn á bọ̀ sí títì àtẹ̀mí àtẹ̀tí èso lóyè káwá dọ̀gba òsínú pé ẹ ta ní da ìdọ̀tí sílẹ̀ yẹn wọ́n sì ti lọ́ máa wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá ń sọ̀rọ̀ tòkó náà wá pé ó ti máa gbọ̀n ah, kílódé mi o nípa mi o ah, kílódé kan dalẹ̀ ẹ bẹ̀ o ah, ẹ má bínú ó ti bẹ̀rẹ̀ sí ní kó ó ti kó kó kílódé kan dalẹ̀ ẹ bẹ̀ fún mi ó ti bẹ̀rẹ̀ sí ní kó pé ìwọ náà máa gbá mọ̀mọ́dú tọ́lọ̀ fi mi joyè yìí àmọ́ wá débẹ̀ wọ́n á ní ta lọ́ta lẹ́bẹ̀ ń ẹ̀yẹ́ bá mọ́jú yà olùdùmọ̀ ń bá wí ni yà ọjọ́ lọ wá bí kan tó kó tó kú lẹ́kẹ̀ ọrùn bí ẹran pé a tẹ́lẹ̀ pé ìyá bá bò pé yóò rò pé a irú oyè òbò wa ló jẹ yìí tó o gbọdọ̀ tí pé kò wọ́n pàṣẹ kó tiẹ̀ tó ń lòun ọlọ́ba kan ṣàtúnjò kan rọ́ọ̀lù kan so òjò wa pa nǹkan jẹ́ púpọ̀ tọ́mọ yẹn wá jáde wọ́n wá ń wo àwọn ibi tí òjò bàjẹ́ wọ́n wá délé kankan nígbà tó wá díbẹ̀ wọ́n fẹ́ wá wádìí lọ́dọ̀ àbá tó nílé kí òyìn púpọ̀ pé òjò ọ̀jà dọ́dọ̀ yín tí ọ̀bá nǹkan jẹ́ yín wọ́n á tẹnu ọ̀nà wọ́n ti mú ọgbà o wọ́n á rí àwọn kan lẹ́nu ọ̀nà wọ́n á ní bàbá yín wá bẹ́ẹ̀ o <laughs> lẹ́nìkan á dáhùn nínú àwọn ọmọ wọn á pé ìtọ́ yé wa mọ́ wà mẹ́rin ò sí mẹ́rin <laughs> ẹ̀yin náà pé ọba ò ní sẹ́mi ọba náà ní báwí báyìí orí eléyàwó wa làbá kan bá jáde láti inú ilé kí ó yẹn wà ní wọ́n wá ń bí wọ́n á ní ẹ̀lẹ́ o ẹ béèrè yẹn ni ọba yín kọ́ yé ni bí wọ́n wá bí wọ́n wá ọlọ́run kan alábùkù wọ́n ti pé kí ni túmọ̀ kó o joyè yẹn oyè tó ṣe pé òtí pàṣẹ bá àní wọn fẹ́ rí o. so kìí ṣe bẹ́ẹ̀ níjọba tọ́lọ́run bá wa. báwo lọ́ba tó dé dáhùn ṣe nílé pàṣẹ báwo lọ́ba tó dé dáhùn ṣe pàṣẹ káṣẹ rẹ̀ ò ní múlẹ̀. tani sọ ikú òun níbi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ tani sọ ikú òun ní fi àti tọ́lọ́run bá ṣiṣẹ́ tọ́lọ́run bá bá pàṣẹ onítọ̀run ọmọ sórí ibu láéláé irú ètò ti àṣẹ tán irú ètò ṣe fìràáwùn irú ètò ṣe Abu Jahal irú ètò ṣe Abu Lahab àtọlọ́kan ọ̀jọ̀kan àwọn olórí ibú gbogbo ọlọ́mọdé àjọ kan nù wọn. orídéélé ọlọ́run ọba wa òun lọ́ba tó lẹ̀dá òun lọ́ba tó ní kájẹ̀dá òun lọ́ba tó làjẹ̀ òun lọ́ba tó ní kápàtẹ̀ òun lọ́ba tó ní gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ pátá tọ́lọ́run ọba ni báwọn wa kì í sọ pé ó fẹ́ pàṣẹ tí ọmọ ojú lẹ̀ báwọn náà wọ́n tó bínú kò ní báwọn kan láàmú àtàlẹ́ nínú kò sí. ọlọ́run bá lọ bá tí ó tẹ̀dá kò ní wo pé tí mo bá ń tẹ́ lọ́gbọ́dá yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ò ní dùn báwọn kan ló ti ta kò bá dùn mọ́ kò bá mọ́ dùn yín. ìtọ́nà bá bá dé síbi èèyàn lórí ni sọ̀rọ̀ kọ́kọ́lọ́kọ́ òkúkú ní sí àbáwà ni àní sí torí pé bíbẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ara lé yín gan ní bínú ká tó sọ fara àdúgbò yín ọ̀pọ̀lọpọ̀ ara ló yín ní ọ̀fẹ́ yọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wípé kí lágbájá ó tiẹ̀ kú ó kú kó bá di ẹni bá yẹn ni. ṣùgbọ́n náà wọ́n bá mọ̀ pé wọ́n bínú rẹ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ọ̀pọ̀lọpọ̀ òní tó kọ̀ ọ̀pọ̀ náà bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí lọ́lọ́run ṣe ọ̀pọ̀ ọ̀ torí pé tọ́lọ̀ tó bá fẹ́ dẹ̀dà kan kò ní bẹ̀rẹ̀ lọ́bẹ̀ ní kí farama abẹ́ farama. àmẹ́yìn bẹ́ẹ̀ máa ń ṣèjọba kí ni tó máa house of assembly ìtumọ̀ rẹ̀ ìyẹn ní kíkọ́ bá pọ̀ lórí orílẹ̀-èdè pé ààrẹ àbàtẹ wá irọ́ ni torí tó báyìí pé wọ́n pàṣẹ wá méjì kan tún wádìí lọ́dọ̀ ẹnìkan pé ẹ ronú sí tí mo fẹ́ ṣe iṣẹ́ àbí ọ̀tá ọ̀tá mi lọ́yẹ̀ ọ̀rọ̀ kí wọ́n pàṣẹ wá ni bílálà àṣẹ rẹ̀ ọ̀pọ̀ kálukú ní tètè ó ní tọ́ àbàtẹ wá. àbẹ́ni ti tọ́lá àbí bẹ́ẹ̀ kọ́ ni ipò tó o ṣe yẹn wọn ló ní kó o ṣe gan bẹ́ẹ̀ ìgbàdá rẹ̀ kan tọ́wọ́ à ń bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wá bó ti ṣe fẹ́ ọ̀pọ̀ gbogbo wa mọ̀pọ̀nú bíi tiẹ̀ yọ wọn fi wá sẹ̀kẹ̀ wọn ní kò síná wọn ní kò sómi wọn ní kò síṣẹ́ wọn ní kò sí ètò kankan lórílẹ̀‐èdè àmọ́ fi wá sáwàdà àmọ́ sọ̀rọ̀ dòdò jeans nígbà tí máa ń bá gbogbo ọmọ orílẹ̀‐èdè sọ̀rọ̀ ẹ̀rí lílá jùdò ẹ̀rí ní làjìdù ìyá sì ń jẹ́ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè tó bá ti ṣe àṣepé nígbà yẹn kò sẹ́ni tó jẹ́ sọ̀rọ̀ kò kíní kan assembly kò kíní kò sẹ́kọ̀ bá bá máa lọ́dọ̀ ẹni lẹ́jọ́ ìṣòrí lónìí ńkọ́ ẹ̀rọ pọ̀ ọ̀rọ̀ gbogbo òṣè ló lábẹ́ àwọn rẹ̀ àbí ẹ̀kọ́ ni gbogbo nǹkan ọ̀kún probo ẹ̀ ọ̀kún probo ẹ̀ ọ̀tọ̀ àní ọ̀tẹ̀ ọ̀tẹ̀ eléyìí fi hàn wá wípé gbogbo ẹni tí wọ́n ń gbé ní láńkẹ̀ ó tètè fura nítorí pé ìjọba ilé ayé yìí báyìí ìjọ kan ni ìjọ kan ni ìjọ kejì ìjọ kan ni ó jẹ tiẹ̀ ìjọ kejì ńkọ́ kò ní jẹ tiẹ̀ ìyẹ dúnìyà kàmá ṣahadàlá díwọlú mansarahu zamanun ṣàtúntò ìzmánu wọn ibi ilé ayé ti ṣe rí nù òyì bírí ni ẹni tí kàkà bá dùn mà àìmọye ìgbà ń bọ̀ wá kàmà orí délé àmọ́ tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ ìjọba tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ ẹ̀dá kù ṣé ẹ̀yin kanú tàrí tí àwọn ẹ̀dá kan dé lẹ́yìn àwọn ẹ̀dá kan tó síwájú wọn bẹ wọn léèrè pé kí ló ṣe tó wọn kọ àwọn eléyìí ẹrun orí pọ̀ palẹ̀ jẹ́ tálẹ́ni sẹ́nu wọn bí bẹ́ẹ̀ àtọ́rí ẹ̀ní gbọ̀ níbi tí wọn bá ti ń sọ tiẹ̀ ọlọ́run ti kankuláìsì ẹ ni wọn náà bá ti pọ̀ gbẹ ọtí àbí ọ̀tàn.

wọ́n hùmí sàlù ẹ̀ kí bí ọlọ́run bá nípa ti ń sùn ṣùgbọ́n gbogbo wa ń kọ́ ẹni tá a bì léèrè ni. alẹ́ lọ́hùn kọ́lùkù wọ̀l amọ̀ tọ́lọ́run bá ní ká dẹ́gbà tí ẹ̀ sì láṣẹ. bẹ́ẹ̀ ni pé yorùbá náà wọ́n ní kí ni tí a ti dẹ́gbà láṣẹ. àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí kí ẹlẹ́dà ni ní àṣẹ. ìyẹn ni pé ẹni tí kì í ṣe lẹ́dà kọ́ láṣẹ. kí o tó dipò láṣẹ tó ti pé gbogbo wọn á ló lè dẹ́dà kò sí àyàfi Allahu Rabbul Alamin nítorí di eléyìí àti ọlọ́run ọba iná ọlọ́run ọba pàtẹ múlẹ̀ ṣùgbọ́n gbogbo àṣẹ yòókù ẹ máa pa ẹ̀ríkà ni tó pàṣẹ náà ni ó tún lù ẹni tó dá ìgbìmọ̀ mọ́lùwọ́ orílẹ̀-èdè ńpọ́npọ́ àwọn náà wọ́n tún máa mú kí wọ́n tún lu orílẹ̀-èdè ńpọ́npọ́ àbíkọ̀kọ́ ni tò nítorí pé ẹni tó ṣòfin náà ni ọmọ lù náà mìíyàn nítorí pé ọmọ èèyàn tẹ́ rí yẹn mọ́kàndínlẹ̀ ọlọ́wọ́n bá nìkan ló pé ọlọ́wọ́n bá wa ló làṣẹ òun náà ló sì ní ká ṣẹ̀dá. inna Allaha ya'muru bil adli wal ihsan ọlọ́wọ́n bá pàṣẹ kíkú kẹ́ ẹ fún àwọn mọ̀lẹ́bí yín tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ yín fún wọn lẹ́tọ̀ọ́ wọn. èyí wá a sọ pé torí pé ń lọ dẹ́dà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ń lọ dẹ́dà ń lọ lẹ́dà ń tó bá wu ẹlẹ́dà ló lè fẹ́ dẹ́ ṣe àti tó bá wù ló lè pa lórí àwọn ẹ̀dá rẹ̀ nìkan lẹ́tọ̀ọ́ láti sọ fọ́lọ́ pé kí ló dé tó ń pàṣẹ báyìí ṣùgbọ́n sẹ́ni kan mi ti máa ń pè é láti ẹ̀ bá ti pọ̀ jù ó tẹ bírèkì rẹ̀ pé kí ni tí ò mi ni tẹ́lẹ̀ kọ́ pé lọ́bọ̀bọ̀ wọ́n lé ní má là àwùjọ làwọn mọ̀ ń kàn sórí tó tí wọ́n bá yọ rẹ̀ sẹ́kù ní ọ̀rọ̀ fún ọ wàá mọ̀ wọn rẹ̀ tó àmọ́ náà kọ́ <laughs> Allahu akbar torí di ilé bá nìkan lọ́la sẹ́ tọ́ eléyìí fi hàn wáyé pé ọjà ti káàbọ̀ yìí ó fi hàn wá pọ́ lọ́wọ́n bá dá wọn sínú àti sámà ń bẹ sámà ń bẹ àbí òsì sọ́mà ń bẹ ẹ débẹ̀rì àdébẹ̀rì àìdébẹ̀rì túmọ̀ sí pé kò sí ni torí pé nìsín ẹ máa bí sísẹ́ náírà bùtá tẹ́ ẹ má bẹ̀ ọ̀rẹ́ ẹlòmíì ò tiẹ̀ gbọ́ rí ní nàìjíríà ń bí nítòsí jọ́ọ̀sì ní plateau state tọ́ àgọ́ túmọ̀ sí pé kò sí ni àdébẹ̀rì wọ́n á ní kọ́mọ̀sì ilé ìfihàn wá pé ẹ̀kọ́ títí kárí kò túmọ̀ sí pé kò sí lórílẹ̀ gan wọ́n sì ti sọ sámà nítorí di eléyìí sámà ń bẹ lẹ́yìn náà gbogbo níta ti ń káàbọ̀ ó fi hàn á pé sámà pọ̀ á máa ka lọ́kọ̀ọ̀kan èjèèjì tó fi ti méje sámà méje lọ́lọ́run ọba wa dá ọlọ́run ọba lè dájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n òwú kó fẹ́ méje ni èyí tí wàá bi léèrè pé kí ló dé tó ṣe lọ́kàn kí ló dé tó ṣe mẹ́sàn-án là bó ṣe wù ní máa ṣe nǹkan rẹ̀ tẹ́lẹ̀ wá túmọ̀ sí pàtìrí kan pàtàkì nbẹ́nu nọ́mbà méje nìyẹn ìyálẹ̀ méje ọ̀dọ́sọ́mọ méje ọ̀dọ́jọ́ méje ọ̀dàkìnìkan méje méje méje ẹ̀rí kan wá gbé tọ̀ àtìrí méje ṣe àbẹ́yẹn ọ̀gbọ́ bẹ́ẹ̀ rí kò túmọ̀ sí pé àtìrí kan bẹ́nu méje torí pé ọdún bó bá ti wù ní máa ń ṣe bó bá ti wù ní máa ń ṣe wọ́n gbà pé ohun tó dá olóyè méje méje ó ń bọ̀ lọ́dọ̀ ọmọ ká mẹ́wàá.

ká àti rí rẹ pọ̀ tí wọ́n máa tan ara rẹ̀ jẹ tí wọ́n bá ti wá fẹ́ lu ọpọlọ rẹ̀ wọ́n á láwọn fẹ́ fún ọ kan with seven seven seven iye tó kpanu tàbí kò ní seven seven seven seven seven seven seven seven ó ti orí rẹ̀ fi pa <laughs> so bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú ilmu mustalah àmì kan pàtàkì nínú àwọn àmì dàbí máa ń ma hadith mawdu' tọ́jú ẹ̀rọ tàbí amára bí sọlá àṣọlá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith náà máa ń líǹkì máa seven seven seven seven seven seven seven seven tó bá wí kankan méje láti méje lọ́nà méje láti fi méje méje lọ́nà méje méje méje méje méje méje méje méje yọ àti nǹkan méje méje méje méje méje méje méje nínú àlùjánnà fún ọ. tó sábà ti ríru àwọn kan wá gé e. sọ̀rọ̀ ti rí pé ìrẹ́wọ́ pọ̀ lẹ́nu àwọn tí wọ́n fẹ́ tú yẹn jẹ wípé á sórí ó mú òkúta méje ọmọ wa ṣe fúnjọ́ méje so ọmọ wa ṣe fún wákàtí méje méje lójoojúmọ́ pẹ̀lú wákàtí méje méje tá a wá wíwùn méje méje méje ó di méje ọ̀nà mélòó méje ọ̀nà mẹ́ta so wọ́n dá bá fi méje ṣe lọ́nà méje ṣàtúnṣe lọ́nà méje so fífẹ́ gba àwọn orin ní ọmọ retí rẹ̀ tàbí wọ́n sọ pé wọ́n yẹn náà fìlà kan ó ké fàájà méje ó ké kúrò aláwọ̀ méje ó ké lé iláfi méje ó ké ìdájà méje à bá ní asọ́nkúnlọ́ báwo ni gbogbo ẹsẹ̀ jẹ́ méje méje gbà wọ́n ò tí ì mọ nǹkan àti rí ti ń bẹ lára méje gà so kéésẹ̀ torí rẹ̀ ó wù ọlọ́wọ́ bá lọ́dá sánmà méje ó wù lọ́dá lẹ̀ méje gbogbo ní àtúnkà ó fi hàn wá pé ọlá ń bẹ fún sánmà lórí ilẹ̀ wípé sánmà lọ́lá ju ilẹ̀ lọ sánmà ga ju ilẹ̀ lọ kí ló dé nítorí pé sánmà lọ́lọ́run bá kọ́ sọ síwájú kó tó sọ ilẹ̀ lẹ́yìn náà irú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá kó sínú sánmà kì í ṣe irú wọn lọ́wọ́ àní òbí ilẹ̀ àwọn tó wà nù sánmà la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn ti síwájú ọlọ́wọ́ bọ̀rọ̀ àti ọlọ́wọ́ bá wọn fi ṣiṣẹ́ la ya'suna Allaha ma wọ́n yẹ fàálù ọ̀nà máa yọ kumarun wọ́n kì í takò ọlọ́run ọba lórí àti tó ti pa wọ́n nítorí ọlọ́run ọba ní kí wọ́n ti ní wọ́n máa ṣe ìyẹn àwọn tí a ní àwọn màláìka níbo làwọn ń gbé inú sámà ṣùgbọ́n àwọn àti àǹkórílẹ̀ àtàwọn àtàwọn àlìjẹ̀nu sẹ́wọ̀n kọ́ daran pọ̀ nu wa púpọ̀ àwọn tó ti pọ́ lọ́wọ́ bọ́ pa wọ́n láṣẹ wọn àní tẹ̀lé àwọn tó ti pín tọ́lọ́wọ́ bá wá ní kí wọ́n ṣe wọn àní ṣe ètò bá ní kí wọ́n má ṣe ìní wọn á múra sí. tó léyìí fi hàn pé ọlá ti ń bẹ fún sámà ó pọ̀ ju èsì ń bẹ fúnlẹ̀ lọ ṣùgbọ́n méjèèjì lọ́lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba èyí tó fi hàn wá wípé ọ̀pọ̀ àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá àríjọ́ méje lọ́wọ́ bá dá wọn àti kí àríjọ́ mẹ́fà lọ́wọ́ bá dá wọn àkọ́kọ́ ọjọ́ tó lọ́wọ́ bá sì bẹ̀rẹ̀ sí ní sílá ìlọ́jọ́ wò ọjọ́ al-ahad ti ọjọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àyà yìí tún fi hàn wá pípé ọlọ́run bá wá ti dọ́gba lórí àbọ̀lá rẹ̀ ní ìṣèdọ́gba ètò ìṣèdọ́gba pẹ̀lú gbígbọ́ngbọ́n àti títóbi ọlọ́run ọba. bákan náà àwọn àyà ètò fi hàn wá gíga ọba pé ọlọ́run ọba ga lókè gbogbo ẹ̀dá rẹ̀ pátá lọ́wà ọ̀gá lókè gbogbo ẹ̀dá rẹ̀ lọ́wà ẹ̀yin náà ẹ̀ wò dáadáa ẹ̀dá kù tó yẹ ká lọ́wọ́ bá tó dá gbogbo wa tó yẹ ká lọ́wọ́ bá tó dá gbogbo nǹkan ńláńlá yìí nǹkan kan nínú àwọn ẹ̀dá o ní ìsìn náà ẹ̀ wò ọba kọ́lé ilé alájà kan tìsàlẹ̀ àti tòkè ọwọ́n ń robi tó fẹ́ máa gbé nínú àwọn ilé yẹn lillahi al-masalul a'la tọ́lọ́n la pẹ̀jú ètò ìgbà jù wọ́n kọ́ bá súnmọ́ kọ́ wa màtọ́ wa kọ́lé pẹ̀sẹ̀ sí ẹ tán wàá jókòó ìwà àtàwọn ìyàwó rẹ ẹ̀ wọ́n á ń ronú pé bọ́lá yóò mú ẹnìkan wá ní nínú àwọn ìyàwó rẹ pé ẹja mú ẹ fúláàtì tó wà ń sálẹ̀ bíkọ́sì náà fẹ́ wàhálà máa gùn kí á máa sọ̀kalẹ̀ yẹn o làwọn kan bá ní à ah, so òkè làwọn ò mú o òkè làmù torí àwọn tí a fún ní háyà fúláàtì kejì yẹn gbóòórùn tó wà lókè wa tí wọ́n máa sùn lókè wa tí wọ́n máa tọ̀ lókè wa àbẹ́rẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa tẹ́ gbogbo ilé gàgàgàgà wa lórí tọ́jú báyẹn wàhálà sí nílé kó o yà lọ́kọ̀ ẹ máa máa rò pa ah, ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa wọ́n máa pariwo lókè àmọ́ afẹ́yìn wọ́n yẹ ìwọ́n sì ní bàbá lé <laughs> ìwọ́n sì ní bàbá lé ètò pé látòkè ló ti mọ ní àwọn pariwo bẹ́ẹ̀ àmọ́ látòkè láti tẹ̀lé ta ká ní ká wọn. ó rí i pé ẹ̀yẹ́ ìwọ́n tó nílé tí ọba ti ní mọ sókè kílẹ̀ káwọn á pé ẹnìkan míì lọ́wọ́ á fún lókè máa gbé wà ọmọ àti susinu kò atanpa àtẹ̀dẹ́dẹ́ orí bàbá ńlẹ̀ èrò fúlànù pé à ọmọdé mi à lè yèsè ẹbẹ́ yìí náà bí ma <laughs> so tọ́ba tọ́ba yẹ ọlọ́run ọba wa ọba tó dá gbogbo nǹkan kákàkà táwa kó kan náà àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ lókè rẹ̀ á ta'ala Allahu an dhalik ọlọ́run bá gàtà yọ kọjá ọ̀gàtà yọ bẹ́ẹ̀. gíga ọlọ́run wàhùnúwò zẹ́ wàhùnúwò sífẹ́ wàhùnúwò ẹ̀sìmà ọdún mélòó mẹ́rin gíga mẹ́rin ọ̀gbọ̀kọ̀lọ̀ olówó zaad nípa ọ̀nà ọlọ́ǹga lókè gbogbo ẹ̀dá rẹ̀ tó dá kí wà. lókè gbogbo ẹ̀dá rẹ̀ tó dá olówó kádùn nípò ọlọ́run bá lọ ju gbogbo nǹkan lọ pátá láti sọ fún olówó fẹ́fà ọlọ́run ga ní ròyìn gbogbo lọ́wọ́ ẹ rí i pé àwọn náà ń gbọ́rọ̀ ọlọ́run ọba ń gbọ́rọ̀ kí ni gbọ́rọ̀ alẹ́ gbé gbọ́rọ̀ lọ. àwọn náà ń ríran

àwọn ṣe ọlọ́run ọba ti ń ṣe ọ̀gá jù ẹni tí wọ́n ń kọ̀ ga kó ní òwúra rẹ̀ wò mọ́nà kó ní òwúra rẹ̀ wò. mẹ́mórì tọ́lọ́run bá fún wa bóòlù ti ga tó ọ̀gá rí ọ̀gá ọ̀gá púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìtúsí ti lu ọgbọ̀n ọdún wọ́n rántí nǹkan tó ti ṣẹlẹ̀ láti nǹkan bíi ọgbọ̀n ọdún sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni màá kọ́ tí nǹkan náà bá jẹun tó dùn mọ́ àbọ̀dùn. tí wọ́n sọ nípa rẹ̀ á dàbí kòtò sí káàná lọ sílẹ̀. kí ló ṣe tí mọ́tòrì yẹn ò kíráàkì? kí ló ṣe tí hard disk rẹ̀ ò bàjẹ́? kí ló ṣe tó ṣe ká múnáwó amúnádé òkú hard disk yẹn kún bẹ́ẹ̀? sallahu akbar ọlọ́run bá wa ga jama lẹ́yìn tí ọlọ́run bá wa ó fún wa lójú yìí àti ríran kọ́lọ̀ mélòó lọ́wọ́ àlójú wa náà rí kọ́lọ̀ mélòó lọ́wọ́ àlójú wa ṣébí funfun àti dúdú náà ni ẹ dákun torí tọ́lọ̀ kí ni nǹkan míì tẹ̀yìn mà tó lè tó lè differentiate kọ́lọ̀ bí ojú tọ́lọ̀ wọn bá fún wa yìí kọ́lọ̀ tá a mọ orúkọ rẹ̀ ojú yóò tẹ̀ mọ orúkọ rẹ̀ ojú lórí èyí tí a lè fi wé nǹkan kan ojú òrì èyí tí a lè fi wé nǹkan kan ojú òrì tí wọ́n bá wá so igba kọ́lọ̀kọ̀ lópin ìgbà kọ́kọ́ rẹ̀ bá ti dá yàtọ̀ ojú òrì kìkìrì. alókun alẹ́lẹ́ yìí Allahu Rabbul Alamin. tó ń torí di eléyìí tó o bá wu ara rẹ wò wàá mọ ikú tí ọmọ ọba ti ń so ti ga jù ó ti ga jù ọmọ ẹlòmíì nínú wa tóbi wọ́n wà very huge wọ́n kó kó nǹkan bá dúró ẹ̀yin náà pé yes giant man ló ń bọ̀ yẹn níbo lọ́wọ́ awúwo sí ẹ̀rí pé láti dodo rẹ̀ títí dórúnkún láti dodo rẹ̀ títí dodo ibi tẹ́rù wà nìyẹn wọ́n dúró lórí kíní tí wọ́n máa fi ń wọn wíwúwo èèyàn ẹlòmíì á tẹ kíní àkùn lọ́rùn débi tó gbogbo nọ́mbà rẹ̀ ó kún yọ̀ọ̀kẹ̀ já níbi tó wúwo dé ṣùgbọ́n tí wọ́n wò bó ṣe wúwo fóun ẹ rí i pé àtẹ́lẹsẹ̀ rẹ̀ ojú pẹlẹbẹ lọ ló ti rù báwo la àtẹ́lẹsẹ̀ ṣe lè rù Allah Allah bá ló ṣe rọrùn fún bẹ́ẹ̀ tọ́ka gbọ́ ọlọ́run ká àtẹ́lẹsẹ̀ ọmọ lè rù ló rù kò ní rù tẹ́lẹ̀ yìí hàn wá pé ọlọ́run ọba wa ó ti dá wa lọ́nà tó ta eléyìí tí wọ́n ọba mọ bọ́lọ̀ ọba ti ṣe ga tó lọ́rọ̀ rẹ̀ wò kò fi dájọ́ wọ́n tó ń ṣe wò kò fi dájọ́ gbogbo téèyàn ń ṣe ẹ̀dá ọlọ́run náà ni tó bá wá rí téèyàn ṣe tó bá yí ọ lẹ́nu títí kìí ṣe ẹni tó ṣe kẹ́yìn lọ́yẹ kó lọ́yẹ kọ́ ọ́nà wá pé ha mo gbà fún yín àbí kọ́ ọmọ gbósù gbà fún rárá ọlọ́run ọba tó dá ọ tó dá òun tó fún un nílà káì àti òye tó fi lè ṣe nǹkan yun olóso fọlá fún eléyìí fi hàn wá pé uluwu al-qadr wa uluwu al-dhat wa uluwu al-sifa wa uluwu al-fi'l wa uluwu al gbogbo eléyìí ń fún Ọlọ́run ọba wa torí eléyìí báyìí eléyìí fi hàn pé Ọlọ́run ọba wa ń kọ́ òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ìlọ Ọlọ́run wa wà o eléyìí a sì tún ráǹfààní kan a tún ráǹfààní kankan nínú kàkà wípé àgbà ọlọ́run ọba wa ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ni. àǹfààní eléyìí mo ní rí pé àgbà ọlọ́ọ̀lọ́ọ̀yún ìgbà tí wọ́n ní wàyẹ̀ mílò àròṣẹ́hùn fẹ́mi kí wọ́n fi arúṣù sí wọ́n fi tì sára kínni mọ̀míìr mọ̀míìr ti padà sọ́dọ̀ ọlọ́run ọba tó náà ti padà sọ́dọ̀ ọlọ́run wọ́yáhàmìlò arúṣẹ́wò ẹ́ wọ́yáhàmìlò arúṣẹ́ rahmani fọwọ́kọ́hùn yẹ̀wùmá ìdín tàmánìyà màlíkà mẹ́jọ ni ó rù ọlọ́run ọba sórí ń tọ̀yẹ̀ arúṣù àgọ́ ọlọ́run ó dàbí kẹ́ sọ pé alikaabatu baytullah. ike káàbà ń kọ́ ilé ọlọ́ọ̀ni. tọ́ ọ̀dà bíi kẹ́ẹ̀tọ́ pé yẹ́dùn lọ́ọ̀hì tọ́lá wọn bá sọ pé yẹ́dùn lọ́ọ̀hì ọkọ̀ àìdíhìm ọwọ́ ọlọ́run. ìtọ́fà èyí tó wá níbi ọ̀dà bíi ìtọ́fà èyí tó wá níbi àgọ́ ọlá wọ́n ti ti sọ́dọ̀ ọlọ́run kágọ́ ọlá ọlọ́run àfi ti ẹ̀dá ni sára ẹlẹ́dà rẹ̀. àròṣùgbọ́ àgọ́ ọlá ọlọ́run ìyẹn ni pé àga ọlá ọlọ́run tọ́lọ̀ wọn bá dá. ṣùgbọ́n wọ́n ti ń àfi ti sífà ni sí ara kíni ìròyìn ni àfi ti sára ẹni tá à ń fi ròyìn nítorí daylight lè fi hàn wá pé arúṣù òhún ẹ̀dá ọlọ́ọ̀ni. Bàtà bàtà kullu shay'in halikun illa wajha. Nǹkan pátá ní ọ̀kárí àyàfi ojú ọlọ́ọ̀. Ilé tó ń fi ọ̀gá ọlọ́ọ̀ ọ̀gá ọlọ́ọ̀ náà ni. Nítorí kọ́kàn nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀ làgá ọlọ́ọ̀ àgá ọlọ́ọ̀ Àwọn olùmọ̀sọ̀kọ̀ ti jẹ́ nínú nǹkan péréte èyí tí ọlọ́run ọba dá yàtọ̀ nígbà kò ní parun wọn bẹ nù àwọn nǹkan díẹ̀ èyí tí ọlọ́run ọba wa dá yàtọ̀ wípé ìparun ò ní jẹ́ tiwọn. àga ọlọ́ọ̀lọ́run ń bẹ nù nǹkan tí ò ní parun ṣùgbọ́n ẹ̀dá náà ni àbí èsì lọ́lọ́run lọ́lọ́run ni. tán màláìka tí ó wà pẹ̀lú ọlọ́run àwọn náà pa òní kú wọ́n á kú wọ́n á kú kí ló bá gbọ́ ọlọ́run ọba lọ́wọ́ náà ògùn ọlọ́run ilé ìtumọ̀ ti kọ́ ọlọ́run bò bùkátà màláìkà tẹ́lẹ̀ náà tòṣùgbọ́n òwú láti mú wọn sìn ín látara rú àga ọlá mi. Bí wọ́n ti kọ́ ọlọ́run bá ń bùkátà àwọn pé tí wọ́n bá rú o, ajábọ́ torí di eléyìí eléyìí fi hàn wá pé ọlọ́run ọba wa ó ní àgọ́ ọlá àgọ́ ọlá yìí ìgbà ọlọ́run ọba sì ni. tọ́ ẹ̀dá ńlá wa ni o ẹ̀dá ńlá ni nínú àwọn ẹ̀dá ọlọ́run tẹ́ ẹ máa pé a sọ nígbà tá à ń sọ nípa ayatul kursi ìfẹ́ kursi yẹn. ìgbà tí wọ́n ti torí rẹ̀ pé àyà ni àyà tẹ́lẹ̀ kò sí ó làgọ́ ọlọ́ọ̀ni ó làgọ́ ọlọ́ọ̀ni àbí tìṣe àga ọlá rẹ̀ ìtìṣe àga ọlá rẹ̀ sì mà wípé àga a máa kéré jọjọ sí títóbi àga lọ́wọ́ bá wá ròyìn ìtìṣe àga ọlá rẹ̀ ó ní wọ́n ti sí yòó àwọn sámà àti gbogbo lẹ́lọ́ àtẹ̀sẹ̀ ẹ̀dá ńlá ni làgọ́ ọlọ́ọ̀lọ́ ẹ̀dá ńlá gidigidi làgọ́ ọlọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ ni anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wọ́n ní ìfisì àgọ́ ọlọ́ọ̀lọ́ lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ ó dàgẹ́ bíi ká da àwọn òrùka kéékèèké kan sínú pápá bẹ́ẹ̀ ni wọ́n rí sàgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ní ti sábà mú òkà tẹ da sínú kópa fẹ́ẹ̀rì ẹ̀ lè rí o àbí tẹ bá ti fi kíkà tàmí sí kídi igi lọ́wọ́ tò wọ́n ní bẹ́ẹ̀ lórí lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ tó ti dá ńlá ni kí wọ́n á là wá kí là wá kí wọ́n máa fi mú láti tánú wọn máa fi atẹ́gùn sí yẹn láti ọwọ́ gbọ́wá rẹ̀ kí wọ́n gbà kékeré ní wọ́n máa fojú yín rí ìwọ́ta ní ní wọn ti pété wọn hàn báyìí tí wọn bá sọ ọmọ lẹ wọn tó ti ta ni so títí tí wọn já mọ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀dá Ọlọ́run ọba mi tó dá tí wọn já mọ jẹmọ torí ẹ kéèyàn tẹríba fọlọ jẹmọ ẹni kó ní jẹfọ fún àfikọ́ lọ́wọ́ bó ga ẹni kó sì ní jẹ́ pé ń jọra rẹ lójú àfikọ́ lọ́wọ́ bọ́ rẹ̀ ńlẹ̀ torí délé ẹja rẹ̀ ra lẹ̀ fọlọ́ tí ẹ bá ti mọ̀ láwọn ẹ̀dá Ọlọ́run ti dá ti tóbi sí tí èèyàn wúra rẹ̀ wàláì kéèyàn tẹríba fọlọ́ ni kí ni mo já mọ jẹmọ aka yìí lọ́nà fi kọ́ wálé ẹni tó bá ti lò láka rẹ̀ lọ́nà tó dájú wúlò fún ẹni títí ẹ bá mu ti alágbèrè láka ò wúlò fún ọlọ́run kò jẹ́ kí láka ò wúlò fún wa. tọ́ àgọ́ ọlọ́run ọba nínú tá a sì tún mọ̀ òun náà ni kó láwọn ẹni tó rù yàtọ̀ sí àwọn aládàádáálẹ̀ àwọn ẹni tí wọ́n lọ́lọ́run ọba ọ̀làgọ́ ọlá kan àwọn tí wọ́n ní àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ náà níjọba rẹ̀ àwọn sọkúsọ torí de eléyìí léyìí fi hàn wá pé wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin samaniyya àwọn sọkúsọ tán sọ pé ìtumọ̀ arṣù òun náà níjọba ọlọ́run wọ́n fẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlàíkà mẹ́jọ ni ó rújọba ọlọ́run ọ̀rọ̀ sọkúsọ kan sọkúsọ ni torí de eléyìí léyìí fi hàn wá yín pé ẹ jẹ́ kí a gbà fọlọ́run ẹ jẹ́ ká fi tì sọ́dọ̀ ọlọ́run ọba ntí ọlọ́run ọba fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀ ẹ jẹ́ ká máa ròyìn ọlọ́run pẹ̀lú ntí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ eléyìí ò ní dín nǹkan kan kù fún wa yóò tún lé wa kún ní dáadáa ni a sọ wá dọ̀kan nínú olóríire láyà tàlùkìyàmà ẹran tí káwọn kan ti lọ ṣáájú wa àwọn tó lọ́wọ́ bá jẹ́rìí fún pé èèyàn rè ni wọn àwọn tó ti pín bẹ́ẹ̀ nu ẹni tó lọ́wọ́ bá tiẹ̀ ti jẹ́rìí tó ti wáyé látòrí ahán nabi muhammed sallallahu alayhi wa sallam pé wọ́n wà àlùjọ́nà iṣẹ́ táwọn eléyìí ṣe ó kúkú ń bẹ lákọọ́lẹ̀ àwọn tí wọ́n ti á lè rí kà ṣé káwọn náà ká sí wọn jẹ́ mọ̀nà torí káwọn náà lè bá a sóríire pẹ̀lú wọn a sì ti rí àwọn kan tí wọ́n takò wọn tó ń sọ̀rọ̀ Nabi sallallahu alayhi wa sallam láyé rẹ̀ tó sì ti ṣe ọlọ́run ọba tí wọ́n jẹ́ òfin fún wa sí wọn ló lóbi bú à ń ké à ń kà nípa wọn nínú alukurani títí ó fi di lónìí ní tí wọ́n ti hàn sí wa ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi sórí bú ọ̀pá mẹ́sí wa wọ́n ti agbọ́nà àwọn ilé yẹn nítorí kí n tọ́tọ́ sí wọn mọ́ba àtọ́ sáwa náà lórí bú ẹ jẹ́ kí a gbọ́n àwọn olóríire káwa náà lè bá a sóríire gẹ́gẹ́ bí wọ́n ti sóríire ẹ má jẹ́ ká tọ̀ ọ̀nà àwọn olórí bú torí káwa náà mọ́ba sórí bú gẹ́gẹ́ bí wọ́n ti sórí bú ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín nítorí wọn bá lé jìnnà síra rẹ̀ ọlọ́run akóso ni pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ètò sàǹfààní jù nínú ẹ̀ ṣiṣẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Number one. Aleykum salaam.

láti ma àbí ọ̀yà wa ọlọ́run yà wa níwọ̀n bàbá ti ma ṣùgbọ́n àṣẹ tiwa kìí ṣe absolute kìí ṣe àṣẹ tí ò ní béèrè nínú àṣẹ tọ́lọ́run ọba ó ní gbogbo àṣẹ ṣùgbọ́n àṣẹ tiwa kìí ṣe gbogbo àṣẹ nítorí pé ẹ̀yin náà ní kálí pàṣẹ fọ́mọ wa kálí pàṣẹ fúnyàwó wa tá a lè pàṣẹ fọmọ ẹ̀kọ́ sí ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni ẹ lè pàṣẹ fún wọn àmọ́ ẹ lè pàṣẹ fún yàwó yàwó ẹ lè pàṣẹ fọmọ ọlọ́mọ ẹ lè pàṣẹ fẹ́ni tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹlòmíì so tẹ bá wá pàṣẹ fún wọn ọ̀ràn yẹn ni kí wọ́n tẹ̀ láṣẹ yín lókè ìgbà tẹ̀sẹ̀ yín ọba ti takùtọ̀ lọ́n tó ti takùtọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam àbí ọlọ́run ọba wa ọkọ̀ aláṣẹ ibi ká gbọ́rọ̀ sí àwọn lópin ìgbà tẹ̀sán wọn bá ti takùtọ̀ lọ́hùn wọn takùtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti kékeré sáwọn ni wọ́n làṣẹ ṣùgbọ́n lọ́wọ́ wọn bá ayé wọn àwọn náà ọlọ́run fún wọn láàyè pé kí wọ́n pàṣẹ ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ máa gbọ́ ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tí sallallahu alayhi wa sallam ẹ sì tẹ̀lé ti àwọn aláṣẹ nínú yín ṣùgbọ́n lópin ìgbà tí wọ́n bá ti takò tọ́lọ́run láṣẹ wọn takò tọ́lọ́run tí wọ́n takò tà sallallahu alayhi wa sallam wọ́n ní tí a lè bá wọn wí tí wọ́n bá tẹ̀ láṣẹ wa kò sí tó burú mbẹ́ ẹ máa pọ̀ yẹn láṣẹ tí wọ́n bá tẹ̀ láṣẹ rẹ̀ ìyẹn lè bá wí ẹ rí ìyàwó yín tí wọ́n bá pa láṣẹ tí wọ́n bá gbọ́ ó kìlọ̀ fún kò gbọ́ ẹ sá fún níbùsùn kò gbọ́ tọ̀ ọlọ́run ní kò burúkú ẹ̀ nà àmì nà ní nínú tòní dalẹ́gun tí ò ní sínú káńtà àti rẹ̀ nílá tí gbogbo ará àdúgbò ọmọ apéjọ bẹ́ẹ̀ lọ́mọ yín ẹ̀rọ ma anabi sallallahu alaihi wasallam ní kẹfọ́ wọn láti fún kírun tó máa ti wà lọ́mọ ọdún méje ṣùgbọ́n tó máa kọ̀ láti kírun tó máa ti pọ́ ọmọ ọdún mẹ́wàá kẹ́ bá wọn wí lórí ẹ̀ kẹ́ nà wọn eléyìí ó túmọ̀ sí pé ń bẹ nínú ẹ̀kọ́ kẹ́ ẹ na ẹni tẹ́ ń pa láṣẹ tí ó láṣẹ yìí ṣùgbọ́n ẹ̀ ní nọmọ ní ànàṣeléṣe nínà tó ṣe é pé àmú gbọ́ àmú mọ̀ ike tó náà lẹ́ ń jàkùn tó náà ní nínà tẹ́ màná. bákan náà ọmọ ẹ̀kọ́ sẹ́yìn tí bá pa láṣẹ tí ò bá tẹ̀ láṣẹ yín kò burúkú kawí. gẹ́gẹ́ bí malayika Jibril aleyhi salam gbàtọ́ wá lákòókò àkókò wa anabi sallallahu alaihi anabi anabi kí lóun kí kà. so gbogbo gba tí malayika bá sọ fún anabi wa sallallahu alayhi wa sallam pé kọ́ kà sanabi sallallahu alayhi wa sallam tó bá ti ní ma anabi qari èmi àwọn ọmọ wíkà malayika jibril máa ń fún máa ń fún anabi mara ní funfun gidigidi níbi pé anabi sallallahu alayhi gbogbo ara ó ti rẹ̀ àwọn olùmọ̀ọ́mú ń bẹ̀rẹ̀ pé kò burú káfa àbọ̀ gà tó kọ́ yẹn sẹ́ kó sì bá wí fún yẹn tí yẹn bá jẹ́ pé èèyàn bá gbọ́rọ̀ so wọ́n sì ní tọ́ba àná kọ́mọ́ nà ju mẹ́ta lọ orúkọ mẹ́ta ni màlẹ́kà Jibril fún anabi sallallahu alaihi wasallam mara so ọ̀dọ̀ bó jẹ́. aleykum salaam number two aleykum salaam. gbèsè mi ma sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ńgbà tọ́lọ̀ ń sọ pé. mo rò pé ìwà lọ́sẹ̀ tó kọjá àti dáhùn rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n ń tanra wọn jẹ ni ìgbà táwọn sọ pé ọlọ́run táwọn sinmi ọlọ́run wò ìgbà tó kéèyàn làwọn sìn àwọn ọmọ ọlọ́run ẹni tí ò bá sì mọ ọlọ́run àìlẹ́kọ̀ọ́ máa ṣe débi pé tí èsì tọ́lọ́ yóò máa fi lọ́ lọ́wọ́ ọlọ́wọ́n bá wo ní rẹ̀ ọlọ́wọ́n bá wo ní rẹ̀ subhanallah ọlọ́wọ́n bá kì í sọba tí máa rẹ̀ ọlọ́wọ́n bá ti sọ kó ń dá sọ́nà àtìlẹ̀ láàrin mẹ́fà kò sí rẹ̀ òun ọlọ́wọ́n ní ká gbàgbọ́ ni àbó kúrọ̀ kan lẹ́yìn náà kúrọ̀ làwọn ẹ̀rí pé jọ́ọ̀sẹ̀ làwọn sọ pọ́lọ̀ ní tàwọn sinmi ọlọ́wọ́n bá sì bẹ̀rẹ̀ sí ní dá sọ́nà àtìlẹ̀ àti gbogbo àwọn ẹ̀dá yòókù láti jọ́ọ̀sẹ̀ níjó lọ parí níjọ́ jimá ìjọ wo lọ́kọ́ síjọ́ keje ìjọ sátidé ìjọ làwọn ń sinmi lẹ́yìn náà a ti tún sọ lọ́sẹ̀ tó kọjá ẹ̀lọ́ọ̀rẹ́ ọlọ́run ti yín ọlọ́run ọba òdodo kì í rẹ̀ ẹ̀lọ́ọ̀rẹ́ ẹ̀yin wá ń bá sinmi sẹ́ni pé kọ̀ọ̀bá la ka ìmù kọ̀ọ̀bá la ka ìmù ọ̀rẹ́ bàbá rẹ̀ ìwọ wá ń bá sinmi ẹ̀rọ kí tí wọ́n mú ẹ̀kọ́ bọ́lé pọ̀ wá bisẹ́ pé ọ̀fẹ́ rẹ̀ kọ̀ọ̀bá ni mo wá ń sùn bàbá ń sùn wọn ló ń nù wọn ló ń jẹ náà ń sùn èmi nìkan ń sùn ni. ọ̀jẹ̀ gba mẹ́ta àwọn tó yẹ kọ́ gòó ṣe fọ́mọ ọ̀dọ̀ nsọ́nbí sẹ́jà ni ọ̀lẹ́ burúkú nàmbà tírì àìsàn. ẹ bẹ ìṣàlàyé nípa àdá ọlọ́run tó láti rí pé yọ̀rọ̀ àgbégbé ní ìhó àlàyé ẹ̀ ó ṣe dáadáa tó ìdúmọ̀kọ̀ ẹ bẹ̀ ni pé ṣáà lè yọlá kìíní tá a kan lọ́dọ̀ náà pẹ̀lú ìwé àga yẹn ti tóbi tó ṣẹ̀kù torí pé àfẹ́ nǹkan tó jẹ́ kó tó tóbi sí nǹkan yẹn lẹ́yìn ọlọ́ọ̀ ẹjọ́ àdúró ìbéèrè ìtókù tẹ̀lé ni pé nípa àwọn tó máa ń pèèyàn pé kí wọ́n bá wọn ṣàdúrà nìyẹn tó jẹ́ pé àwọn àpá máa ń lọ fún àdẹ̀ka kúrán àwọn kan sọ pé kínní yẹn kẹ́rì wà fún àwọn kan sọ pé kò fẹ́ fún wọn mo lè fẹ́ jẹ́ kẹ́ bá wa pọ̀ bá wọn. alhamdulilayi olùwàtẹ́ sọ pé àgọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bá ti rí kà ikú tóbi ẹ̀dá tó tóbi gan-an ní tó wà nù súnà sallallahu alaihi wasallam. tá a wá lè fi bó ti ṣe tóbi tó yìí máa bẹ̀ lọ ìwọ ọlọ́run àfi títóbi àgọ́ ọlá bẹ̀ ọ́ púpọ̀ iná lọ fà á la fi ń ṣe àlàyé pé àrùsù hù àgọ́ ọlá àfi tì í àfi tiẹ̀ dání lára ẹlẹ́dàá rẹ̀ kò sì tán ká fi ẹ̀dá fi ti àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run látara ní àti tọrọ lọ́dọ̀ ọlọ́run tàbí òye wa a gbọ́dọ̀ fẹ̀sọ̀ ọlọ́run ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n a lè fi ìròyìn ọlọ́run ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run tàbí òye wa tó bá yẹ kó ìròyìn ọlọ́run ìlàgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ni a lè fi ṣàtẹ̀gùn lọ́wọ́ a fi àgọ́ láàrẹ̀ bẹ̀ ọ́ kò bá jẹ́ súnà àmọ́ kò tó fi dán ọlọ́ọ̀ ni ọ̀tọ́ ká fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ gẹ́gẹ́ bí o ṣe tọ́ kó ike mo fi bàbá mi bẹ̀ ọ́ exactly gẹ́gẹ́ bí o ṣe tọ́ kó ní mo fọjọ́ òní bẹ̀ ọ́ kọ̀tọ́ bẹ́ẹ̀ náà ni kọ̀tọ́ kó ike mo fàgà ọlọ́ọ̀lọ́hún mo fi bẹ̀ lọ torí kẹ̀tọ́ ọlọ́ọ̀ ni a kì í fẹ̀dọ̀ ọlọ́ọ̀ bá ṣe àtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ <coughs> ṣùgbọ́n o lè sọ pé أسألك يا الله يا رب العرش العظيم من بولون يوابا لغولا لا سيوا yẹsẹ pé mò ń pàgọ́ ọlá ńlá rẹ bẹ ọ ìwọ ọba alága ọlá ńlá tó ẹlẹ bẹ lọ́wọ́n bá bẹ. tọ́ lẹ́yìn lẹ́yìn wọn á ní àwọn èèyàn àwọn kan sọ kọ́ da kẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan á bá yín sókè alukurani àwọn kan ní kọ̀ da àkọ́kọ́ ni pé gbogbo níta bá ti fẹ́ ṣe láyé ìbáyìí kátó sí ká máa wádìí kò sì sí táwọn èèyàn máa ṣe láyé òtítọ́ da àti tí ọ̀dà gbogbo ẹni tẹ́ bá ká mẹ́dìí ọ̀kan nú ẹ̀ àti tí ń ṣètọ́ da àti tí ń ṣètí ọ̀dà kò sẹ́ni tí ò ní rí nǹkan kan wí iléyọ̀ mẹ́rin wa tọ́nà mẹ́rin wa ṣùgbọ́n ẹni tí ń kí lẹ́yìn pẹ̀lú ẹ̀rí ń bá mú àlàǹpẹ̀ lẹ́rìí àmẹ́ni tí ń pè ní tí ọ̀dà lẹ́yìn pẹ̀lú ẹ̀rí kí n tí máa mú wá lẹ́rí yẹn kí làwọn ń pè ìṣojú ìṣojú torí dé lẹ́yìn ẹni tó bá sọ yìí pé wọ́n pè yín kẹ́ lọ́ máa sókè kúránì báyẹn àbí kẹ́ lọ́ máa báwọn yẹn sàdúrà báyẹn kẹ́ máa gbowó oṣù àbí kẹ́ máa gbowó àdúrà wípé ìlànà ni kò ní rẹ́ẹ̀rí mú wá lórí rẹ̀ náà kúránì àbí súnà títí tá di ẹ̀rẹ́ ìwé yín kò sẹ́ẹ̀rì fún un àbí òye wa gbogbo àwọn ẹ̀rí tí wọ́n máa ń dìmú lórí eléyìí wọn ọ̀tọ́ kàtì àmọ́ mẹ́rin kan wá tọ́lọ̀ ti nítọ̀ ẹ lọ́ọ́ bá sókè kúránì o ẹ lọ́ọ́ bá sàdúrà kẹ gbowó o ọba kéyàsí ogójì o ọba kéli láfíìdà láìlú o lọ́wà. ẹnì kan wà sọ pé wọn kò sì sí ètò sọ pé kí wọ́n máa lọ àbí ẹ̀kọ́ ẹ̀yàn wà dàrí pé ẹ̀sìn ẹ̀sìn alásùn fi hì tọ́wọ̀pọ̀ ìjọba máa pè lẹ́sìn ìpìlẹ̀ rẹ̀ ní ká tó àgbọ̀dọ̀ tẹ̀síwájú àti gbọ́dọ̀ fà sẹ́yìn títí tẹ̀rí ó fi sọ pé lọ àbí má lọ àbí òye wa ààrẹ rí tó sọ pé ká lọ wọ́dọ̀ tó wá sọ pé lọ yẹn láti bọ̀rọ̀ hàn ọkùnrin kò tó sọ̀dọ̀ ẹ̀mẹ́rì wa. so ṣùgbọ́n alhamdulillah òótọ́ ti fojú hàn ìbàjẹ́ náà ti fojú hàn gbogbo ẹni tí ń ṣe kò sẹ́nìkan tó sọ pé ànábì ṣe nù wọn kò sí àwọn náà fúnra wọn máa ń sọ pé tọ́ báwọn ṣe máa ń nù àti pé ní táwọn ń jẹnu ń táwọn ṣùgbọ́n bá dàbí ẹsẹ̀ kọ́ lọ́wọ́ forí jà wọn àbí òye wa sọ ma pé tó tọ́ bá sì ti hàn kí ló tún sẹ́kù tọ́ ọjà bó ṣe jẹ lọ́ba fọ́ àríkùsọ. nígbà sọ lórí pé ìrọ́tọ́lá ọkọ̀ dá fún òun ní ọ̀gá yàrá ìṣòro tí àdìsẹ́ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ ìṣòro ìṣòro tó ti pé ìrọ́tọ́lá ọkọ̀ dá lọ́ọ̀ ní ọdún ni bóòlù àti tún aṣọ pa àgọ́ ọlọ́ọ̀lọ́ kọ́kọ́ dá bílẹ̀ nítorí pé ẹ̀rí wà lórí eléyẹn náà ni ẹ̀rí méjì ti dàkúra wọn ìṣe wa béèrè ni pé bóòlù àti so wọn pọ̀ wọ́n sọ pé ntọ́nà wọn bá kọ́ dá nínú gbogbo àwọn ẹ̀dá tó dá lẹ́yìn àgọ́ ńláńlá rẹ̀ wọn náà ní gègé wọn takura wọn ní takura náà nọ́mbà five àríkù ah, sọ̀rọ̀ ẹ àmọ́ tí wọ́n sọ pé gègé <laughs> irú gègé wò irú gègé tiwa ti ń kiri ẹ máa tán o ọlọ́ọ̀lọ́ bó ṣe rí tó yé wa ọlọ́run lọ́mọ èké ṣe tẹ́ wa tẹ́ wa bí wọn adúlá wọn ọkọ̀ tọ́lọ̀ kọ́ dá sẹ́ẹ̀rì ṣé lẹ́yìn wa ìtọ́lọ̀ àkọ́kọ́ dá ṣé bírò tiẹ̀ yẹn tí ó tàn náà náà kí wọ́n á ní kó gbèsè ayé tiwa gan-an ọlọ́run tí ó náà. Number five. Ah, wọ́n ní ìgbà tá a lè fi ẹ̀dá a gbọ́dọ̀ fi ẹ̀dá ọlọ́run kan a gbọ́dọ̀ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run fóun ló ti wá tọ́ wípé ká fi ṣe dáadáa tá a ti ṣe ṣàtẹ̀gùn síwájú ọlọ́run nígbà tá a ti sọ pé ọlọ́run dá wa ó tún dá tẹ̀ wa bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ wàláhù alákọ́kún wà má ti àmẹ́lò ọlọ́lọ́ dání àti ń tẹ̀sẹ̀ níṣẹ́ ìbéèrè yẹn ẹni tó béèrè látẹ̀rẹ̀ pé púpọ̀ so ike kọ̀tọ́ ọlọ́run jẹ́ kí la ka gbogbo àná pé ọ wípé ìgbà tí ọ̀tọ̀ ká fi ẹ̀dá ọlọ́run ọba ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ kí ló wá dé tá a fi lè fi iṣẹ́ wa ṣàtẹ̀gùn síwájú ọlọ nígbà tó fi kọ́ ọlọ́run náà lọ́ọ́ dá sí iṣẹ́ wa bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lọ́ọ́ dá gbogbo ẹ̀ ṣùgbọ́n àwa àti iṣẹ́ wa ní kankan náà ni wa. Dáhùn náà ọ̀dà báwa lè dá dúró àbá lè dá dúró sẹ́yìn lè dá dúró àbí ò lè dá dúró bí sẹ́yìn lè dá dúró ọba sẹ́yìn tọ́ kí wọ́n á ní sẹ́ ìròyìn ni àbí ń tàn ròyìn ẹ dáhùn ìròyìn ni torí pé ìròyìn kì í dá dúró ìròyìn bùkátà ní tí wọ́n fẹ̀yìntì kó tó lè dá dúró ẹ̀dá ọlọ́run ọba ni àwa àti iṣẹ́ wa ṣùgbọ́n iṣẹ́ wa ò ó ti ṣe jẹ́ ẹ̀dá ọlọ́run sáwa la ṣe àwa hù níwà àwa la ṣe níṣẹ́ àbí èsì àwa la hù níwà èsì àwa la ṣe níṣẹ́ àmọ́ ọlọ́run ọba ló ṣe kí ni lọ́sẹ̀ dà rẹ̀. tó bá jẹ́ pé àwa la hù níwà àwa la tẹ́ńsẹ́ ṣé akàmọ́ọ́mọ̀ hù níwà ni àmọ́ọ́mọ̀ tẹ́ńsẹ́ ni alátẹ̀ta rẹ̀ àtẹ̀sá rẹ̀ nítorí pé ńgbà tó jẹun tó bá wù ọ́ ò lè má jẹun ìgbà tó mumi tó bá wù ọ́ ò lè má mumi ìgbà tó ti pín wọ́n lọ ṣẹ̀sá rẹ̀ ó ṣeé ṣe kọ́ ọ̀tara rẹ̀ jìyà ó sì ṣeé ṣe kọ́ ọ̀tara rẹ̀ jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìlọ́pàá ló fi jẹ́ pé ó ṣiṣẹ́ ọ̀tara rẹ̀ wà lìjánà ó ṣiṣẹ́ ọ̀tara rẹ̀ wọ́ná. ó jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run ọba bá ní ní ẹ̀dá tó ṣe pé wọ̀ gan ọ̀ lẹ́tà nínú ṣíṣe rẹ̀. lórí tọ́lọ̀ ó tún fìfì àjọ lórí pé ó ṣe zìnà tí bọ́lọ̀ náà lọ dà. kí ló dé tọ́lọ̀ ó fìfì àjọ lórí pé ọjà lè tí bọ́lọ̀ náà lọ dà. bẹ́ẹ̀ ni ọlọ́run ló dá ṣùgbọ́n ìwọ ọlọ́run ló da ìwọ ló ṣẹ̀dá rẹ̀ ìwọ ló select ẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé election tó wà ń bẹ̀ yẹn tí iṣẹ́ tó ti bá da ìsìláàmù bá ìpè kó fi ṣàṣẹ̀gùn síwájú ọlọ election tó wà ń bẹ̀ ó fi hàn pé títẹ́ tó ti bá da kò burú kó fi ṣàṣẹ̀gùn síwájú ọlọ nítorí sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa nípa èèyàn mẹ́ta tí ń rìnrìn àjò tí wọ́n ṣubú sínú kòtò àbí tí wọ́n bọ́ sínú kòtò ìfẹ́ àwọn sùn sílẹ̀ sílẹ̀ ó fi wọ́n. nígbà tí wọ́n bọ́ sínú kòtò náà àpáta yìí báyìí inú kòtò wọn wà ní àpáta kan wọ́n á bò wọ́n mọ́ bẹ́ẹ̀. sèèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wojú ara wọn kí láǹsì tọ́nà bó fi là wá bí tá a wà yìí. ẹnìkan ni wọ́n bá sọ pé kò sí ní láǹsì ju pé kíkálukọ́ sọ sẹ́ẹ̀rì tó sì lọ síwájú ọlọ́run láfi tàkìgùn síwájú ọlọ́run tó báyìí ibi kálukú sọ dáadáa tó ṣe ibi kálukú bá ti sọ tiẹ̀ tí wọ́n ní wọ́n náà tó bá ṣe pé torí tiẹ̀ ni mo ṣe ṣe tí ò jẹ́ nítorí ẹlòmíì ìwọ ọlọ́run ọba yọ wá nínú ìpọ́njú yìí àpàtà sì fi díẹ̀ ẹnìkejì náà sọ tiẹ̀ tó bá ṣe pé torí ìwọ ọlọ́run ọba mo ṣe ṣe yọ wá nínú ìpọ́njú yìí àpàtà tó sì díẹ̀ lọ́nà tí ò lè gbà wọ́n jáde ẹnìkẹta náà sọ tiẹ̀ ọlọ́run tó bá ṣe pé torí tiẹ̀ mo ṣe ṣe tí yóò jẹ́ nítorí tẹlomi ọlọ́wọ́ bá yọ wánú kọ́jú yìí àpáta sí lọ́wọ́ rẹ̀ tó gbogbo wọn jáde. eléyìí ló mú àmọ́ yín pé ẹ lè fi dáadáa tẹ́ ẹ ṣe ṣàtẹ̀gùn síwájú ọlọ àmọ́ àlẹ́ rí tó sọ pé kẹ́ ẹ fi ẹ̀dá èèyàn kan ṣàtẹ̀gùn síwájú ọlọ. sọ yẹ wa hadith kan wà fún ń pè ní hadith al-a'ma hadith afọ́jú hadith yẹn ni àwọn ẹni tó nímọ̀ nínú àwọn ẹni tó ń ṣe bídíà làwọn máa fi sẹ́ẹ̀rì torí kété àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe bídíò olódò tó ni wọn. àwọn tó nímọ̀ náà ti ń ṣe bídíò àdìtẹ̀ làwọn máa fi ń sẹ́ẹ̀rì. ikú afọ́jú kan wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá ní káyọ̀ bí ọgbọ́n òfin lọ kó náà ti fẹ́ẹ́ rí báyìí ṣe rí òun fẹ́ máa ríran. àlẹ́mi ni kò ṣe sùúrù nígbà ni ah, àlóhùn fẹ́ ráyé. tọ́ wọn ni lànàbí wa sọ fún pé wọ́n máa ṣàdúrà Allahumma inni as'aluka برسولك محمد برسولك محمد صلى الله عليه وسلم muhammadu ìfìyàn sàtẹ́gùn àbí èsì ìfìyàn sàtẹ́gùn ìfìyàn sàtẹ́gùn àkọ́kọ́ èsì àdé ìfìyàn ọkọ̀ wọ́n tuntun rẹ̀ ti àmọ́ ní asálùkà àhàn àkókò àdéhìí yẹn ìyàpọ̀ ẹnu wà pípọ̀ lórí ẹ̀ sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ètò ọ̀dùnú àwọn olùmọ́ni kò fẹsẹ̀ rinlẹ̀ láti tí ọba sì fẹsẹ̀ rinlẹ̀ ṣé ó tún nídìí ká tó máa fagbádá pa fẹsẹ̀ láyé kò bùkátà kọ́dà tó bá sọ pé fẹsẹ̀ rinlẹ̀ kí ni ìdáhùn rẹ̀ wọ́n ní anábì sallallahu alaihi wasallam wọ́n sọ fọ́ọ̀kùnrin yẹn pé kọ́ tẹ́wọ́ kọ́ máa ṣàdúrà bóun bá ti ṣe ó tọwọ́ kọ́ ọmọ sàdúrà ìbò ń bá ṣe ṣe. ìyẹn ikú asálùkà ìrọ̀súlìkà muhammadin sallallahu alayhi wa sallam ìyẹn pé mò ń bẹ̀ wọ ọlọ́run pẹ̀lú àdúrà ànábì rẹ muhammad mò ń bẹ̀ wọ ọlọ́run pẹ̀lú àdúrà ànábì rẹ muhammad ti fún mi. wọ́n ní tùmọ̀ rẹ̀ ní tó bá tiẹ̀ fẹsẹ̀ ẹni lẹ̀ á ń bọ̀ síbọ̀ sí pé àwọn ìjọ pọ̀ jù náà àwọn olùmọ̀ nípa fẹsẹ̀ ẹni lẹ̀ ó ṣeé ṣe níjọ́ kan nù kẹ́nìkan máa fi rú ẹsẹ̀ rí ìdáhùn rẹ̀ nù. now number six. ara ara àwọn ẹgbẹ́ tó ń bá ìgbà tẹ̀lé yẹn wọ́n ní tó máa ti dárúkọ abu lahab abu jahal firaun ká sọ pé la'natullahi alayhi wọ́n ní sẹ́ńbì ẹ̀ nù lànà àwọn ọmọ pọ̀ wà nù lànà àwọn ọmọ pọ̀ wà nù lànà pé tó máa ti dárúkọ ká pé la'anahullah àmọ́ náà lọ́kàn ló ti jẹ́ pé ayé nínú tíra tó máa dákọ̀ firaun náà wọ́n ní la'anahullah ayé nínú tíra ayé nínú àwọn tíra táwọn olùmọ̀ ń kọ́ ọlọ́run ti làánà rẹ̀ tẹ́lẹ̀ náà àbí òye wa ó sì ti parun annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya lóru àti lọ́sàn iná ni wọ́n fi ń ra àwọn ará àwọn èèyàn Fir'auna lára wa yawma taqumu as-sa'a wa yawma taqumu as-sa'atu adkhilu ala Fir'auna ashadda al-'adhab tó bá ti jọ gbé al ọlọ́run àni ẹ lọ sínú ná ìyà tó le koko torí délé àmọ́ pọ́wọ́ àánú lànà pé wọ́n ti ń dárúkọ abu lahab abu jahal la'anahullah la'anahullah ah àmọ́ ah, bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà kò sí nínú kínní ọkàn lè jẹ́ pé ńgbà míì báyà ń kọ̀wé máa tẹ́ bá kọ́ dórí pé kínní báyà Fir'aun náà sọ̀rọ̀ kan tí ò wúlò ana rabbukumul a'la ẹ pé wa qala Fir'aun akhzahullah ó pè juwe gbà tẹ́ ń kọ̀wé lọ ó sọ pé Fir'aun náà akhzahullah kọ́lọ́n kó dójú tì ó sọ pé ana rabbukumul a'la ẹ fi lẹ́yìn sínú bákẹ́tì àmọ́ kò àníjẹ́ gbogbo gbà làánà ọ̀la làánà ọ̀la. kódà débi pé ọ wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé bá dárúkọ ṣetán tó bá sọ pé làánà ọ̀la inú rẹ̀ ó tún máa dùn ní pé yẹ́s ohun ọ̀gá làánà nì. àmọ́ kí lẹ́yìn bàtọ́ a'udhu billahi minash shaitanir rajim ẹ bá ti sọ bẹ́ẹ̀ a ah, fìtínà bá a. so àwọn ọmọ kọ́ wà nù lànà ẹ sọ pé lánàá wà ìgbà tó sọ pé kíní kan lánàá huwa mal'un ló yé wa ọlọ́run ti lánàá rẹ̀ sẹ́yìn òbúkátà bí kẹsìtì máa sọ pé lánàá wà náà nàmbà sẹ́fẹ̀n. alhamdulilah wàá dá lójú pé omi ti dé yọjá àrùn yẹn lẹ́ẹ̀kan náà torí òrùn yẹn ṣe òrùn máa yọ lọ sàlùwàlá yọ abẹ́rẹ́ rẹ̀ torí pé tẹ̀yẹ́mù ọjọ́ ìmọ̀ra lópin ìgbà tí o bá sómi ẹni tó ṣe ká ìsómi ló mu ṣe tẹ̀yẹ́mù tómi bá ti dé ọkọ̀ láti tẹ̀yẹ́mù tẹ̀yẹ́mù mu bàjẹ́ o gbọ́dọ̀ lọ tún tẹ̀yẹ́mù ṣe àfi tó bá ti kó ti kírun tán tó bá ti kírun tán kó tó rómi ìyàpọ̀ ẹnu tó wà láàrin àwọn olùmọ̀ tó lọ tún àlọ́ ọlọ́sàlọ́ àlọ́ rìn kí ni àbí tó ti kí ti tó tó bá ti kírun tán ètò ọkàn wa balẹ̀ sí ni pé ọlọ́run gbà àwọn tó wà lórí irun ọgbọ́dọ̀ jarun kódà tó bá ń sàtáyà parí lọ́tọ̀ fún sálámà ọ̀ jarun yẹn wọ́n á lọ àwọn tó bá dájú ni o nà nàmbà eight. Ah, tó bá

ẹkìtì nínú ilé bí aago kan kọjá kọjá aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá pàtẹ bá tún kí tán tó tún á lọ mọ́sálásí kí lọ bá wọn kí tiwọn náà naam nàmbà náì eléyìí wà nù súnà nàbì sallallahu alaihi wasallam nínú àdéhìí àbí àtàwọn míì nínú àwọn sàbẹ ẹbí tó wà nù sahih muslim àtàwọn tíra míì ìdí báwo ló ti ṣe lásìkò yẹn bá dé àsìkò táwọn aṣáájú yẹn mọ Ọlọ́run lára ó ní ìrọ̀ ànábì sọ̀lá àṣìlá ṣàlàyé fún mi bó ní màá ṣe ànábì ní kìtì ẹnu lé tó bá ti kí inú lé tán ọ̀ wá jáde tuntun lọ bá wọn kìtì wọn náà tẹ́lá kọ́kọ́ jọ ọ̀ràn èèyàn fún ẹlẹ́kejì ajẹ́ náà fìlà náà nọ́mbà náà wà á rí kùsà. bẹ́ẹ̀ mi ni pé tí wọ́n fẹ́ yan láti ẹ̀gbẹ́ sí pé ọgbà àwọn ààyè ibi tí wọ́n máa ti jókòó yẹn ṣé a máa ṣe àtàyàmbé àti pé ṣé lẹ́yìn ìgbà tá a bá parí ìyẹn tá a bá sọ pé àwa gba sọ láti tẹ̀síbẹ̀ẹ́ sọláàtù tẹ̀síbíì ẹ̀sẹ̀ ẹ̀ mọ̀ pé béèrè jẹ́ ìṣe ẹ̀sẹ̀ ń ṣe pé yẹ́s gbogbo wa ti gbà wípé sọláàtù tẹ̀síbíì wà sọláàtù tẹ̀síbíì kò sí nítorí pé ẹ̀rí tó mú wa kò fẹsẹ̀ rin lẹ̀ ẹ̀rí tó mú wa kò fẹsẹ̀ rin lẹ̀ alimami ahmed rahimahullah àti gbogbo àwọn imam malik àti imam abu hanifa àti imam shafi'i rahimahumullah wọn ọ̀ máa kódà kan sheikhul islam ibn taymiyyah rahimahullah azọ pé bal huwa kadhib onírọ́ọ̀nì lẹ́yìn náà tí bá tún sọ̀lá ti tẹ̀síbẹ̀ ó tún takò fundamental principle of sọ̀lá ìkírun tí wọ́n ní kẹ́kí ẹ̀rì fún wọn ní kẹ́ka iye súrà báyìí súrà báyìí lẹ́ẹ̀mẹ́lú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rì gbogbo àwọn kan tó wà ń bẹ̀ ó principle yẹn lórí ìdílé tí sọ̀lá ti tẹ̀síbẹ̀ náà wàhálà ìkẹsàn. àwọn àpá àti ọmọ àti ìdí máa sábà tẹ̀ àti tó bá dé ti sọmọ ní orúkọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ló máa ń gbà gba owó ẹgbẹ́ pé gbàǹdíà ọ̀nà mẹ́rin ẹ̀kọ́ jàmbá sọ pé owó kan ẹ̀yìn ilé ìwé ọ̀rọ̀ ilé tí wọ́n fẹ́ bèèrè pé báwo ni ọ̀sẹ̀ àdàtúnra ṣe máa ń ṣe ilé tí pé ṣé wọ́n tún máa ń gba owó jọ ẹ̀ àti pé àwọn lọ́wọ́ àti gbogbo lọ́wọ́ àti gbà fún báyìí máa ń gbà alhamdulilayi gbogbo eléyẹn gbogbo eléyẹn àwọn kankan ni creativity ni sẹ́gbẹ́ àwọn èèyàn fi rówó ó dájú pé kìí na anabi sallallahu alaihi so because eh, láyé ànábì sallallahu ànábì láyé fún wa kíálì ó kù Islam wà very very easy so ṣùgbọ́n àwọn aláṣọ di very very difficult so anabi sallallahu alaihi wasallam fi hàn pé bàbá ọmọ yóò sọmọ rẹ̀ lórúkọ wọ́n lè sọmọ keje àmì jùnú súnà kò sì tó dijọ keje. ìyàwó rẹ lè bímọ ní ìsìnkú ìsìnkú sọ kókó rẹ ni na kò sí tó sẹ́kù mọ́ wọ́n sì lè dúró jíjọ́ keje ìjọ́ keje yẹn ká dúró jíjọ́ keje lọ́pọ̀ nínú súnà ìgbọ́n sọmọ rẹ lórúkọ kì í ṣe kẹ́nìkan náà àbọ̀ rẹ jáde bíi so nítorí de eléyìí eléyìí ẹjẹ bó ṣe sọ tọ́ba wa sọ orúkọ ọmọ rẹ tó tún ìwọ lọ́wọ́ kọ́ ọmọ rẹ pétọ̀ nígbà àwọn yẹn bá dé pétọ̀ ẹ kó kó pé ló kọ́ ọmọ yìí. sọ gbogbo pé láti gbà láti fi ní gbogbo eléyẹn ọ̀nà ìjẹ náà gbogbo ẹ̀ tàbí òye wa owó kọ́ ọmọ ọmọ gọ̀ owó kọ́ ọmọ ọgbọ́n gbogbo ẹ̀ o ẹ̀rí tí wọ́n irú àwọn tí wọ́n lọ sọmọ lórúkọ yẹn so torí pé ńgbà mi káfádà náà bá kọ tíra mi wọ́n máa try láti support wọn fún àwọn oníṣẹ́ wọn sì lẹ́ńtì fún wọn lówó torí ẹ ẹ má pe ní tí wọ́n ṣe ọ̀dà so inú tíra yẹn fádà wọn á ní ẹ wípé ṣebí ńgbà tí àwọn tàbí wọn wá nu súnà pé ẹnìkan bí ma ọgbọ́n ma lọ bá anabi sallallahu alaihi wasallam bá wọn sọ lórúkọ pẹ́ẹ́rì àwọn afáànà nù táwọn afáànà fi lọ bá yín sọmọ lórúkọ àbí òye wa so lẹ́yìn náà ẹ̀yin ó pé ìfún yín wọ́n gbọ́mọ lọ́kọ́ nàbí ni sọ wípé ìbẹ́ yẹn lọ́sà gbé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bá sírò eléyìn plus ànábì wọ́n di mélòó wọ́n di méjì tọ́ àlèsínà ní fama yẹn zédo jama, èèyàn méjì àbójú méjì lọ jamaa nù àbí èsì jamaa èèyàn táwọn náà bá péjọ ká pọ̀ táwọn sọmọ lórúkọ kí ló burú bẹ́ẹ̀ tó yé wa tó ṣùgbọ́n kò sẹ́rìí bẹ́ẹ̀ torí agbọ́mọ lọ báyàn ó yàtọ̀ sí ká gbéra wa lọ bọ́mọ ó yàtọ̀ àbí ó yàtọ̀ tọ̀ ẹlẹ́ẹ̀kejì ohun tún ni pé wọ́n gbọ́mọ lọ bá nàbì kò túbọ̀ sí kí wọ́n lè gbọ́mọ wá bá wà fà bá nàbì lòun kí ni wọ́n àfà ọba ní al-ulama warasatul anbiya nígbà àwọn àfà wọn jogún àwọn ànábì wọn á sọ fún ọ pé ó sì tẹ́ ọ́ sí pàànàbì bá barakun wa mubarakun fi ẹni alibarika ni ọlọ́run bá fún alibarika ìwọ ńkọ tọ́jú náà à ń bẹ lọ ṣé a fi à ń bẹ lọ wé ọ́dájú ọ̀yàtọ̀ so lẹ́yìn náà ìgbà tó ti kẹ́yìn gbéra yín wá ẹ̀fẹ́ wa bá wọn sọmọ lórúkọ ni ọ̀yàtọ̀ sí wọn gbọ́ ọmọ lọ́ba náà kò sẹ́rí rárá rárá lẹ́yìn náà. Abubakar radiyallahu anhu èèyàn mélòó lọ gbọ́mọ lọ bó o àbí òye wa torí ẹ ló sọ pé kí anabi anabi Abubakar bó ti lọ́lá tó alọ́gbọ́mọ lọ bá pé bá sọ Umar bó ti lọ́lá tó alọ́gbọ́mọ lọ bá Ali radiyallahu anhum jami'an báwọn náà ti lọ́lá tó alọ́gbọ́mọ lọ bá pé bá sọ lórúkọ tó túmọ̀ sí pé báwọn aṣáájú wa ti gbọ́ ìsìláàmù yìí làánà ìgbàgbọ́ yìí. mọ́dà eléyìí túmọ̀ sí pé mo fẹ́ bá yín sọmọ lórúkọ ìdí àná. àmọ́ ẹ bímọ ìgbà tí ẹ bímọ èyí ti sọmọ yín lórúkọ ẹ pa ẹran àkíkọ̀ fọmọ yín ẹ pa méjì àgbò méjì fọkùnrin ẹyọ kan fóbìnrin. tó wọ́n á wù yín nígbà tó ń kó àwọn èèyàn lẹ́nu jọ ṣe wọ́n ti wọn kúkú wọn jẹun tó agbára rẹ bá kà àbí òye wa èdèké láyò pẹ̀lú fún bọ́ọ̀fù lẹ́pẹ́sẹ́n ìlà òsà èèyàn méjì lágbára rẹ ká èèyàn mẹ́ta lágbára rẹ ká èèyàn ọgọ́rùn-ún lágbára rẹ ká èèyàn ẹgbẹ̀rún lágbára rẹ ká àbí òye wa tó eléyìí kí lè rí eléyìí náà pa alẹ́ sí oúnjẹ ká pa àwọn èèyàn wá jẹ nípa àbí ẹ̀rí rẹ̀ onáladéèsì tó wá tó fẹsẹ̀ rìn lẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní idha du'itum ila al-walimati fa ajibu sẹ́mà pè yín wá síbi oúnjẹ àṣejẹ ẹ̀dáhùn àwọn sábẹ́ bí Ànábì sallallahu alayhi wa sallam ní kẹ́kẹ́ al-ursu ya Rasulallah oúnjẹ tí wọ́n sè nítorí pé wọ́n ń ṣègbéyàwó ilé Ànábì sallallahu alayhi wa sallam am ghayruhu Ànábì ní al ìgbéyàwó àtòmí torí ẹni imaam ibn abdulbar rahimahullah nínú tí àwọn àtẹmhid sharh al-muwatta wọn ní nítorí ẹ tó máa pé yẹn tí wọn ti oúnjẹ nítorí kí wọn bí ma wá jẹun tó o bá kọ̀ tó o lọ laqad asayta abal qasim anabi sallallahu alayhi wa sallam lè fi hàn wá pé ó ní aslu nínú sẹríà torí ló ti wá nu adabul mufrad ti imaamu bukhari rahimahullah ọ̀kan náà àti abẹ́ ó sì lóun pe àwọn sàbí ẹgbẹ́ òun wọ́n wá jẹun wọ́n sì wá jẹun lọ́dọ̀ rẹ̀ pé a bá sọ ọmọ ló kọ o ẹ wá jẹun tó wọ́n wá ní kí wọ́n bò sàdúrà fọmọ nínú àwọn sàbí wọn ní a ah, etí wọn náà ti ti òtítọ́ ni ó ní kí kálukú sàtàdúà kálukú sàdúà láyé rẹ̀ ó ní mò ń sì ń rí orí pàdúà tán ṣe fọmọ lára rẹ̀ tẹ́lẹ̀ yẹn fi hàn wá pé tó bá bímọ tó kàwé yẹn wá jẹun tọ́lọ̀ ká bọ̀ láti rí báyẹn kò sí tó burú bẹ̀. sòwò alẹ́ yìí tó bá yẹ pé ẹ̀kọ́ ló lè pò tó sọ̀lẹ̀ sí gàrí ló lè dà tó mi ní òtúrí pọ́nà ọ̀bọ̀ òde wàhálà ròyìn ni ẹ̀hàn pé lọ́pọ̀lọpọ̀ àwa là ń kó wàhálà fúnra wa tóbi tó kẹ́ mọ̀ wú àpèlú bọ́ lẹ́yìn náà mo gbọ́ mọ̀ yà ẹni tí wọ́n pè é. gbogbo wọn tójúbọlé ẹran lé núrù gbogbo wọn ni wọn máa wá so ìwọ náà ọ wà máa dáràn wọn á di pé ẹ lọ tún gbé pàpọ̀ èlùbọ́ mi wá nkankan ẹ lọ rọrí màálù ẹ so rẹ bá bíi tòkú pọ̀ bíi <laughs> tó ìṣàlà eléyẹn eléyẹn yàní nípa ọ̀rọ̀ nípa ìgbéyàwó àti ntọ́jọ́ gbéyàwó torí kó tó wà lórí wá ẹ̀mí wa náà wò àti ntọ́jọ́ òkú ọ̀jọ́ abọ́jọ́ ni ọjọ́ ọjọ́ àfi lọ́bẹ̀ ntí làákà rẹ̀ bá dorí kodò kọjọra wọn èèyàn kú ọ̀wá ń jẹun nígbà àmọ̀dúpẹ́ bọ́lọ̀ tá a rẹ́yìn bàbá yẹn ẹbí ẹ̀kọ́ ni so nítorí délé ìbáyìí àwọn olùmọ̀sálàyé níbẹ̀ yẹn wípé nǹkan ti jọ ń bẹ̀ nínú sẹ̀rí àtọ́wọ́ abẹ́ ìwà gẹ́rù náà nǹkan méjì ẹ̀jọ yẹn náà nìkan tó máa dẹ́ fọ́ọ̀mù ẹ̀ńjọ́ tó máa dábẹ́ fọ́ọ̀mù so.